Mr. Stephen. Mr. Bankole. Ṣé wàá pa? Ọjà ọ̀rẹ́ ní kí n yọjú sí. Bẹ́ẹ̀ ni, ẹ kàn fún mi one minute. Ẹ ní lẹ́tà kan látọ̀dọ̀ wa. Ah! Lẹ́tà! Látọ̀dọ̀ management. At last! Àfìgbà tí promotion letter tó jáde náà. <laughs> Àti wà lẹ́nu ẹ̀ ti pẹ́. Ìjẹ̀lẹ̀ báwọn ọ̀tàgbógun. Ìgbọ̀nlá ìlú gbàgbé àwọn jáde ni ẹ wá jáde gbogbo inú ẹ wá jáde nìkan ẹ gbọ́dọ̀ ẹ rí náà. ẹ take care easy Mr. Bankole ok ok ok ok ok. still lẹ́nu bàkì ah alájọwọ ẹni kò sí jẹjọ ó máa dùn ah ah. Kazeem. Hmm? Mr. Bankole. Sack letter lélẹ̀. Ẹ̀ẹ́. Ọkàn tó wà bẹ́ẹ̀. Kí ni mo ṣe? Èmi ò sí ní position láti explain bí a tẹ bá rí ọ̀gá wọ́n á explain dáadáa fún yín. Ah! Sack letter. Yé! Èmi bá mi. Sack letter. Ah! Eh! Hey! kankan. kí ló wá dé. ìkànnì ibi iṣẹ́ gan kí n máa wọ́fíìsì lẹ́nu sẹ́kítì sọ pé mo ní lẹ́tà o àbẹ̀rẹ̀ sí promotion yẹn láti ẹ̀rù kò yóò dé pàdé máa ojú ìgbà dúró. ó tó bá dín ṣiṣẹ́ bàbá àdìyẹ yìí ẹni tá àmìràn lórí ìgbà dúró ń bẹ̀. àṣàdé kí ló ṣẹlẹ̀ ó lè sá lọ kíní kò ní kí sàmì ní gbéná ilé bàbá àbàdàn ó ti gbé nílé ó ti kú bàbá àbàdàn. ilé bàbá àbàdàn. ilé bàbá àbàdàn. ilé bàbá àbàdàn.

ìyá Bùsáyọ̀ wà kọ́. náà ti wà lọ́dọ̀ àwọn fámílì ẹ̀ náà kókó wá fọ́n ká fúngbà díẹ̀ nù. ìjọba ìwà àṣà mi wà. náà wọ́n fi nǹkan tí ààrùn fi bàbá bá àwọn jẹ ìlú. Ah, ẹ̀gbọ́n ẹ̀ pẹ̀lẹ́. ọ̀rọ̀ ah. àjọ. kí ló á dé tí ìṣẹ́jọ́ náà rẹ̀ yẹ̀ rò kí ló sọ fún àwọn ẹ̀yẹ wọ́n ti ní kí létí rẹ̀ lọ́wọ́ ọmọ akẹ́kọ̀ọ́. ìwọ náà ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ibi iná máa wà fún bí ọ̀sẹ̀ méjì tí wọ́n máa fi gẹ́ẹ̀tì ibi tí wọ́n máa gbé. àwọn ọ̀run ẹ ilé ní ilé wọn ẹ̀yin ẹ túraká ẹ ṣàmọ̀ pé ilé ilẹ̀ wà. ẹ yà sá mi ò ní ẹkẹ́lẹ̀ ìbólúwa. mo wà lókè sá. o ti tún bẹ̀rẹ̀ sí. ok no problem gbé báàgì yẹn lọ síbẹ̀ ṣùgbọ́n. mo tún ọkùnrin ti dé o ẹ alfa oh ń lò. ọ̀ bẹ́tà torí mo ti bi mọ́mí ẹ̀ léèrè náà pé ṣé ẹjọ́ lẹ́ ń ro ni àbí tó ń jẹ yẹn ló important jù ẹ̀gbọ́n oúnjẹ ti rẹ́dí ẹja lọ. <laughs> ṣé wàá wò yẹn lé tàbí báwo jẹ́ fi bá wọn lọ. jẹ́ ẹ̀ bá wọn sọ̀rọ̀ oúnjẹ wọn. Hello, yeah. Báwo ni kalẹ́? Ah, n ò tí sùn ni. Tọ́pẹ́ ń kọ́. Òun náà ti sọ sí ẹ. Lẹ́yìn náà ti sáàbù láti bí etí ìgbà. Kọ́lá sí àbálẹ̀ wọn. Ah, ó, ah, àbúrò mi gbìyànjú wọn tọ́jú mi ọ̀gá Tòkunbọ̀ gan-an ojú ẹ̀jẹ̀ mọ ìkó ìtújú báyìí. àbúrò yín àtàwọn ọmọ ìyàwó wọn kọ. àlàáfíà ọgbọ́n náà ọgbọ́n náà wọ́n ń béèrè. ìwé pàtẹ́kì ara ń tẹ̀sí gbọ́ mọ̀ pé gbogbo ọlọ́run máa gba gbogbo ògo. bẹ́ẹ̀ ni náà ló fẹ́ kù. ṣọ̀pọ̀. I love you. I love you. ọlọ́run. Nigerians want to know about they can look at the deal with hunger, how they can deal with poverty, how they can deal with unemployment, how they can deal with jobs. ọmọ bàbá ẹ tí bàbá ẹ náà kan want their solution. And of course, as you and I know, you Ah, Tòkunbọ̀. Kí ló dé mò ń gbọ́ news ni? Ẹ mo rí mo rí. Bọ̀ wá orin fẹ́ gbọ́ sí ni orin wà òkè ẹ gbóhùn. Kò ń ṣàwọn ọ̀gá gbọ́ news náà. Ah. Ṣé o ló máa pàṣẹ fún mi nínú ilé yìí ni? Mo ní mò ń gbọ́ ìsìn àìjẹ́ nítorí nǹkan tó ń bọ̀ fẹ́ wo ìdílé fún mo torí ọ̀rọ̀ àtàlẹ̀. Àbújá ẹ̀ years and 15 years. àwọn ọmọ yìí pẹ̀lú èyí pẹ̀lú lẹ́ẹ̀kan ilé kúkú gbé kiri lẹ́ẹ̀kiri ní ilé láti ìfà parí tó orin òye ní tó lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí òòlù bá dúró pọ̀ tó wà láàárín èmi àti àbúrò mi tó jẹ́ bàtà sí ilé èyí gbàgbé ẹ̀ ọ̀kan máa lókun. àǹtí Òkúnbọ̀. bàbá ọkọ mi. bóun tó bá mi rẹ. òun kí ló tó jẹ́ bí ilẹ̀ tí wàá ń jẹun. bóyá èèyàn ti lè jẹun nílé àṣebí jẹ́ èèyàn ti lè jẹun nílé. ibi tí èèyàn ti lè jẹun wà. bẹ́ẹ̀ ibi ìbàdàn tẹ̀jókòó sí kò ṣe ibi tí èèyàn ti ń sitting area níbí kò sí dining section níbí báyìí so ibi tí ò bá ti sí dining section èèyàn kì í jókòó síbẹ̀ jẹun kò dáa kí ẹ máa hùwà bí àtòkò abilé jẹ́ ó yẹ kéèyàn kójú ṣọ̀nà fún yàn téèyàn bá tiẹ̀ débi tó yẹ pé òkè o ó gbé fúkẹ́ ju ibi téèyàn ti ń bọ̀ lọ èèyàn á wo bí wọ́n ṣe ń ṣe níbẹ̀ èèyàn á máa hùwà bẹ́ẹ̀ téèyàn bá débẹ̀ èèyàn lè wá torí pé nǹkan òun jóná kó wá kóná mọ́ ti tẹlòmíì kí tẹni yẹn náà wá jóná kò yẹ kẹ́ jẹun níbí ibi tí wọ́n bá ṣe dining section sí ibẹ̀ lèèyàn máa ń jókòó sí tó ti máa ń fẹ̀ tó máa jẹun bá jókòó síbi tẹ jẹun sí tẹ spill lóúnjẹ sí gbogbo lẹ́lẹ̀ owó iyebíye ni gbogbo ilẹ̀ tẹ̀ ń wò yìí and um, bí mo ṣe ń bọ̀ yìí ó lè jẹ́ mi àtàlejò là ń wọlé bọ̀ wọ́n máa wò pé ah who is this man tó jókòó sí living room tó ń jẹun tó tẹ fanda tó ń wo tẹlifíṣàn tó ń jẹun èèyàn ò lè dá mi ní fẹ́ káràtà wọlé wá kó máa sọ̀rọ̀ sí bàbá ọkọ mi bí ò ṣe yẹ ẹ̀gbọ́n tẹ bá fẹ́ jẹun ẹ máa bọ̀ ní dining section kẹwàá jẹun ṣẹgbọ́n sá. ọ̀rẹ́ kí ló ṣe kí ló ń ṣẹlẹ̀ báwo lè ṣe ń wò báyìí sórí àwọn tí mo ti rí níbẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ó tóbi jù mí lọ. bí báwo ni. ìgbà míì mo lè wánú pálọ̀ báyìí káwọn ọmọ ẹdẹ kan ṣèjì sánẹ tẹlifíṣàn mò ń wò ó ní kó má tiẹ̀ dá mi lóhùn. ìjọ kan náà mo wọ bẹẹdúró mi mo ti ká ògbó bẹ ṣíìtì kún bẹ mo tún jẹun lọ́wọ́ ní ìsìn ìyàwó mi tún dé ó ní bí mo jókòó sí oúnjẹ bíi ti máa jẹun ó dẹ̀ gbọ́ yẹn kó wájú mi. Hmm gba àwọn nǹkan yẹn pọ̀ bẹ́ẹ̀ but gẹ́gẹ́ bí àgbàlagbà ṣé kí n máa wá pè kí n máa rojọ́ fún un bí nǹkan táwọn ọmọ ìṣe lé ní nǹkan táwọn ọmọ ìṣe lọ́la ni ọlọ́run tiẹ̀ wá ṣe ó wà ní pẹ̀lú tó ṣẹlẹ̀ ṣàkùntì ẹ̀jọ̀ bá mi bẹ̀ wọ́n bóyá mo ṣàwọn lẹ́sẹ̀ kan ni torí ajá tó ti rí ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń yọ̀ mọ́ ni tó wá di kó wá rí ni ó bẹ̀rẹ̀ sí í gbó yẹ kéèyàn wò pé ṣé kìí ṣe pé nǹkan kan ó ti wà ń bẹ́ẹ̀. tí màá kọ́kọ́ sọ fún yín nìyẹn gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ má bínú sí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ yìí àmọ́ tèmi náà bá máa wò sọ̀tún sósì ṣẹ̀wọ̀n kẹ́sẹ̀ mi. ẹsẹ̀ mi gbogbo ilé ìtẹ́ ló ṣẹlẹ̀ wọ́n chẹ́ǹjì nǹkan tẹ̀ ń wò wọ́n ká abẹ sheet lọ lórí bẹ́ẹ̀dì kò sí kankan náà tẹ sọ fún mi báwo ni mo ṣe bá ṣe máa fún mi fún mi láyè láti bá wọn wí ṣé ẹ ò mọ̀ pé ẹ̀gbọ́n èèyàn bàbá àwọn ọmọ yẹn náà lè jẹ́ ni ó yẹ kí n bá wọn wí bó ṣe tọ́ bó ṣe yẹ oúnjẹ tí wọ́n gbé kúrò níwájú mi ń sàn mi ò tètè mọ̀ tí ò bá jẹ́ pé mo pa díẹ̀ àmọ́ kọ̀ọ̀kan ni mo fẹ́ kẹ́ wò. irú ọmọ tó wá síbí tó change channel tẹ́ ń wò tó change ẹ̀ sí nǹkan mi possibility wa kò jẹ́ pé tẹ́ ń wò yẹn gbẹ̀yìn gan ti ń wò pẹ́ ẹ ti jókòó sí díẹ̀ ti pẹ́tipẹ́tipẹ́tipẹ́ tí wọ́n dẹ̀ ní mo bọ́n ṣe lè sọ fún yín wọ́n dẹ̀ lè sọ fún yín gan ẹ̀yin gan tí mo mọ̀ ẹ lè sọ fún mi wípé àwọn ọmọ yẹn ẹgbẹ́ bẹ́ẹ̀ sọ́ọ̀sì ẹ sọ pé mò ń wò ó mò ń wò ó ó lè jẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún ọmọ yẹn gan le àwọn ọmọ kékeré tó ti yé yín ó máa níbẹ̀ ṣe máa bá wọn sọ bí wọ́n ṣe tó àwa dàgbà kọ́ làwa ṣe ń tó àwọn ọmọ wa ń sìn ohun líle ohun ìbílẹ̀ lè máa fi bá wọn sọ ó dẹ̀ lè lé létí àwọn ọmọ ẹ wo orú bẹ́ṣì tẹ́ni wọ́n wá ká yẹn sìn wọ́n lè ti máa wò pé látijọ́ ẹ̀tẹ̀ tí ń sùn síbẹ̀ yín gan tiẹ̀ dì mẹ́fìtì pé kẹ́ẹ̀ tiẹ̀ ká kúrò wọ́n tiẹ̀ lè kàn ká tẹ́yìn gan ò tiẹ̀ lè ronú àsọ̀rọ̀ tẹ́yìn gan ò lè wo níwò pé kẹ̀kàn tiẹ̀ wọnú wardrobe tó wà ń bẹ̀ kẹ́ mú mi kẹ́ tẹ́ síbẹ̀ ara wọn kọ́ yẹn nìyẹn tó ti yẹ yín sìn ẹ̀yin náà ẹ̀wò ẹ̀wò ẹ̀wò. kódà lóòótọ́ kẹ́ máa jẹun bí náà ọjọ́ àkọ́kọ́ tẹ kọ́kọ́ débi tẹ jókòó síbi ọmọ wa bá yín kó ń jẹ ti rẹ́dì kẹ́ lè mọ̀ pé mo rántí gbogbo ọ̀nà ọ̀nà máa rántí torí mẹ́mórì wa ni tá a ní wọ́n dẹ̀ yín lọ sí dáìnì bẹ́ẹ̀ yín bẹ̀lẹ́ ti jẹun kì í ṣe bí kì í ṣerú bí ilẹ̀ ti jẹ́ ọmọ yín lára mọ́ àbí táwọn ọ̀rẹ́ mi bá wọlé tí wọ́n bá bá gbogbo àjẹkù yín lórí stool yín sẹ̀ ṣọ́ọ̀ ní béèrè lọ́wọ́ mi gbáwọn náà ní sọ pé ṣe lọ sí school abẹ́ lọ wọ́n padà béèrè lọ́wọ́ mi náà pé kí ló fà á irú oúnjẹ wo lẹ̀ ń jẹ nígbà tí dáìní wa wẹ́ ó pọ́sọ̀ kò jẹ́ pé ibi tẹ́ ti wá which is true kò síbi tẹ́ ti lè jẹun kò síbi tẹ́ ti lè jókòó jẹun lọ sọ́tún sósì olófà but irú bí tẹ́ bá máa jẹun ẹ máa lọ sórí dáìní ibẹ̀ náà ti máa sẹ́ẹ̀tì tébù fún yín tẹ́lẹ̀ máa jẹ nǹkan tẹ́ fẹ́ jẹ ń bẹ̀ kí n ṣerú bíi ti ẹ̀wà yìí ṣó ti yé yín ara àwọn nǹkan tó ń dun àwọn nìyẹn tó àwọn ọmọ bọ́ ṣe lè sọ wọn sọ fún mi ò bọ̀ mọ rọ́kàn wọn ni ìtú tẹ̀ dùn ìmí jù níbi ẹ ò bá mi sọ ẹ ò tí ẹ béèrè ara yín ti mọlé ara yín sílé síbí ọpọlọ yín wá débi tó tutù ó ba sí ẹ fẹ́ lọ́mọ which is very bad ọ̀sẹ̀ méjì péré lẹ sọ pé fẹ́ lò ẹ ò padà bí mi lè rè pé ìgbà wo lẹ ń lọ kí ni mo fẹ́ fún yín báwo ni mo ṣe fẹ́ bá yín wálé báwo lẹ́yìn fún ara yín ṣe ń wálé ọ̀nà wo lẹ́yìn gbà ẹ ti rí bí ọ̀nà ẹ ti rí bí pé ìyàwó mi ti jẹ́ housemaid tó kàn lè máa dáná fún yín àwọn ọmọ mi ló wá tẹni tó ń change channel fún yín tó ń tẹ́ bẹ́ẹ̀dì tó ń ṣe ìyàwó mi di cook fún yín àbó nǹkan lélẹ̀ àbó oúnjẹ kọ́ lẹ́sẹ̀ náà ṣẹ̀ gbé kó wájú yín ó dá tó ó ti yẹn ṣáà má bínú fún gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ọ̀sẹ̀ méjì lẹ́sọ̀ tí ń lo bí oṣù kan. ẹ̀gbọ́n mi ṣáà máa wo tí wọ́n máa wo tí yín ẹ ṣe bí àgbà máa lọ bá wí sìn máa lọ bá wí máa lọ bá wí máa dẹ̀ fún ọmọ wa wíkẹ́ ìdìde kán lè kún gbogbo bí sí ráìsì náà ló ti jábọ́ sílẹ̀ yẹn gbogbo ẹ̀ ló ti já dànù sílẹ̀ yẹn wọ́n bá yín ọmọ wa sì tó máa tún gbogbo ẹ̀ ṣe. àbí ìṣòro ẹni yín dùn. ìyàwó mi ojú mi ló lànà ìrìn kàlà fún wọn. ìyẹn nǹkan tí wọ́n fojú rí rèé.

ibi tó lọ bá wa sí ni ló ṣe ọlọ́ọ̀rẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìyá àwọn àgbàlagbà nílé fẹ́ nítorí òṣùpá kó ṣe bí ẹni kú fún ẹni tó máa fẹ́ràn kápẹ́rẹ́ pẹ̀lú káfẹ́fẹ́ kọ́ àwọn ẹni tó máa kí ní pẹ̀lẹ́ ah àtúbálẹ̀ ọ̀rọ̀ ìlú títí sọ̀rọ̀ sí mi. bẹ́ẹ̀ ṣe pé ìgbà ọba rí ìdánwò kò ní lẹni tó fẹ́ràn o. ìwà kan ìgò ọ̀dọ́ bá tayọ fún ẹ̀rí láàrin ẹ̀jú wọn náà kí è. ó yà á lè sọ fún bọ́lá rẹ̀ mi ò sọ kún mi. ìtòkè ẹ̀ mo pẹ́ mọ́ rí àdúgbò lọ́wọ́ ọlọ́run àgbẹ̀ kù sínú wàhálà tó sì yí. àwọn ọmọ mi ò kẹ́ mọ́ màjà mi ò kẹ́ mi ò kẹ́ owó ló ń sunkún má ṣe kú mọ́. ó ti kú torí ó dájú. ó mi ò kẹ́ ó torí pé mo ti pàánù mọ́ mo ti pàánù mọ́ ìwọ náà má sọ̀kan má sọ̀kan jẹ́ ká máa gbàdúrà mọ̀ fọlọ́run ọmọ ti wà fọlọ́run ọmọ ti wà. You are an advantage to my play. That's my play, right? Okay, take care. Oh, no wọn lórúkọ àìsí kí lè jẹ́ wọ́n délé lọ. Mami, mami, ilé kan, ìbọ̀kan, ìbọ̀kan, ẹ̀rọ ń ṣe. màá ní kí ló dé tẹ̀ ń sọ̀kún gbogbo nǹkan tó bá bá ní ìjọba pátá lórí fóònù mo gbọ́ màá lọ ní tuntun màá ní ní tuntun ní má sì mọ́ àwọn náà máa lówó lójú okùn ó ti tó ó ti gbó ó ti tó má sì mọ́ ń gbé tirẹ́ẹ̀dì wọ́n lè jẹun tó yẹ màdùn ìwọ òdìdó ń sìn kájọ ìlú tó wà lè jẹun méjìdí kọ́ lè jẹun. Thank you. 또 그거들이 좀 많이 보이고 bàbá ọkọ mi kí ló dé ẹ ẹ tẹ tí ẹ ṣe sùúrù kí àbúrò yìí dé èmi tí mo wà ń lé yín sí change pọ̀ lọ́wọ́ mi tí n bá tiẹ̀ ní kí fún yín kẹ́ fi wọ cab. ẹ wo kò lè tó yẹn change tí mo ṣe lè fi wọ mọ́tò wà lọ́wọ́ mi. mọ́tò ilé náà kò dẹ̀ ṣiṣẹ́ tí n bá ní kẹ́ tiẹ̀ máa gbé lọ pé ó da o tó bá dẹ̀ dé á ní kán á wá ní ibi tó wù kẹ́ lọ. ẹ má wọrí ṣẹgbọn ẹ tiẹ̀ ti ṣe gan Ah, ọ̀gá nìyí ẹ ṣe gan. ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ yín lára mi ẹ ṣe mo dúpẹ́. ṣé yóò ní bọ́ sísọ lẹ́nu pé mi bá yọ tí ọwọ́ tèmi ṣe gbogbo mo ṣe yín náà lẹ́ ń yí mi padà bọ́ọ̀tù yìí. kẹ bá mi káwọn ọmọ mi. tẹ́ bá ti dé junction ẹ̀rọ padà tó máa gbé yín dé park. ẹ ṣọ́ pé kì í ṣe pé ẹ̀ ń bá wa jà. mo fọlọ́run sí yín. kó ṣìbẹ̀rù ah, ah, wọ́n dẹ̀ wà bí àwọn fẹ́ lọ́sẹ̀ méjì ẹjọ́ o ẹ̀tẹ̀ jẹ́ ìrọ́sẹ̀ méjì lò ọ̀sẹ̀ méjì doṣù méjì oṣù méjì doṣù mẹ́fà ẹ oṣù mẹ́fà dọdún mélòó kí ló dé àwọn èèyàn ń wojú wọn mọ́ra báyà aláwọ̀ fámìlì ọkọ fámìlì ọkọ ṣe ẹ ṣe ẹ dẹ̀ wá ní pé kí n wá para mi sí i náà ẹ wọ ètò ẹ kó ṣì lọ kọ́kadà yí yí bọ̀ọ̀kan. gbọ́ ẹ̀rọ yẹ kó ti lọ stop ẹ̀. èèyàn ní láti máa pọ́n ẹni tó bá jágbà wájú ẹ̀ lẹ́nu èmi kó àwọn èèyàn lọ sórí ilẹ̀ pé kán lọ ṣiṣẹ́ ń bẹ̀ fún mi wọ́n wá ló mú àwọn kan wá pé kí wọ́n wá lé wọn kó ń bẹ̀ tó ṣe gbéraga ni iṣẹ́ owó lo ní lọ́wọ́ ni àbí èèyàn ló mọ̀ àbí pò lo ní àbí kí lo rò pé ó ń ṣe tó fi ṣerú ẹ̀. èmi ò understand nǹkan tẹ̀ ń sọ kò clear dáadáa o ẹni wọ́n ṣiṣẹ́ lórí ilẹ̀ àwọn kan lọ síbẹ̀ wọ́n wá lé àwọn kan kúrò ńbẹ̀ òun gbéraga òun ṣe nǹkan kan ṣe é wo fíìmù kan ni. ṣóògùn tí mò ń bẹ sọ wọ́n ní wo ló rún àwọn èèyàn pé kán wá lé àwọn tó ń ṣiṣẹ́ lórí ilẹ̀ kú o. ẹ ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ bí àgbàlagbà tẹ sọ pé jẹ́ ni ṣé bóyá kéèyàn máa kọ́ Yorùbá lẹ́nu tẹ̀yìn ni tẹ wá ń dorí Yorùbá rú ipe mi rán àwọn èèyàn lọ sórí ilẹ̀ pé kí wọ́n má roko mọ́ àbí kí wọ́n má ṣiṣẹ́ ń bẹ̀ mọ́ good èmi ni mo rán wọn lọ lóòótọ́ mo dẹ̀ máa tún rán wọn lọ tí n bá tún padà rí èèyàn ńbẹ tó ń ṣiṣẹ́ ńbẹ kọ́ máa lọ bẹ̀ nígbàgbà màá máa rán èèyàn lọ nígbàgbà. ìpín kan lọ lé àwọn tó wà bẹ̀bẹ̀ torí mi ò mọ rízì tẹ́ fi jẹ́ alétí lápá tẹ́ kì í gbọ́rọ̀ mi ò mọ rízì tó fi jẹ́ wípé ẹ dàgbà ẹ ò mọ nǹkan tó kàn láti ṣe. sori wọ bọ́ẹ̀ mhm. nǹkan kan ṣo tó kù láyé lọ́rùn mhm. tó pè mí àti ẹ̀ pòun lọ́rọ́ lẹ́yìn mhm. mi ì tiẹ̀ wà fẹ́ kémi àti ẹ̀ kájọ ṣe látàyé títí dọ̀rùn mọ́ ìjọ ò lẹsẹ ṣẹ̀ṣẹ̀ rò ó sì ni. mo ti rò tẹ́lẹ̀ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ti rò tẹ́lẹ̀ kò yẹ kẹ́ ẹ wá bí. mo wá fún ẹ ní ìkìlọ̀ pàtàkì pé má jẹ́ kí n rí ẹ lórí ilẹ̀ yẹn. mo wá aṣẹ́yìn ò ní tìjú ni orí ilẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìwọ́n ní kí kankan náà wa méjèèjì ká má dé bẹ́ẹ̀ mọ́ ó ti sọ pé olówó lọ́wọ́ àdẹ̀ ń rí inú àbí bẹ́ẹ̀ kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ àwa náà dẹ̀ wà òkè láyé ara tiwa nígbà tí o ṣe pé ẹ̀yin náà fẹ́ lọ síbi tí bàbá wa lọ orí ibi tí wọ́n sin wọ́n sí nìyẹn kí lọ ṣe bẹ́ẹ̀. kò tiẹ̀ tí ì yé rárá báyìí ah. ọmọ tójú bá ń kọ́ lè máa lọ tiẹ̀. mo kọjá ọmọ lọ́wọ́ ẹ o. ọmọ ni ẹ. mo kọjá ọmọ lọ́wọ́ ẹ o. mi ò ṣe bẹ́ẹ̀. ẹ lọ mo kọjá ọmọ lọ́wọ́ ẹ. mo ju ẹ lọ. ọdún mélòó fi jù mí lọ. mo ju ẹ lọ dáadáa. ṣé torí èròǹgbà funfun tó wà ń ọdún mélòó ni. ọjọ́ orí ni. ní kí ìgbà tí màá gbọ́jú tí wọ́n bí mi gangan sáìsì pátá kan náà lájọ ń lò pàǹtì kan náà lájọ ń lò ìtọ́ bá lò fún ẹ náà lò fún mi. àbí mo gùn ju ẹ lọ ni. ìwọ bọ́ọ̀yì bàbá ibi tí wọ́n sin bàbá wa sí o dẹ̀ fẹ́ wú òkú bàbá wa kúrò o fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ kí ló dé. mo ti rí ẹ tán. mo rí ẹ kú o. kékeré báyìí ni mo ti mọ̀ pé mo ní ìgbéraga ni ẹ ṣùgbọ́n tó lọ́wọ́ bá ṣe èyí lójijì ló wọlé inú yín ò lè dùn sí i ìbànújẹ́ ló dẹ̀ máa jẹ́ fún ó dẹ̀ máa jẹ́ bàdújẹ́ ẹ̀dọ́jọ́ alẹ́ fún yín ni because mo mọ̀ pé yẹn ni problem tẹ́ ni pé báwo ló ṣe ṣe ọ̀nà wo ló tọ̀ báwo ló ṣe gbà ohun ọlọ́run ọba ni ṣé o wá aṣọ tí ìpín tèmi yìí bá bọ́ọ̀lẹ̀ aṣọ tí ìpín mi bá bọ́ọ̀lẹ̀ mẹ́ta mẹ́tàdínlógún ẹ mẹ́tàdínlógójì ẹ wọn bìrè kó wọ̀ sórí ara ẹ. kì í ṣe mẹ́tàdínlógójì mi ọgọ́rùndínlógójì mi ò lè wọ̀ láéláé ọlọ́run ò ní jẹ́ kí n waṣọ tí pinru tiẹ̀ bá bọ́lẹ̀ máa fi nulẹ̀ ni fifty thousand mi ò ní wọrú ẹ̀ láyé ọlọ́run má jẹ́ ríbi inú ń bí wa wípé ó ṣẹ̀ lówó lẹ́wà kó ságbádá lẹ́wà ẹ ti gbàgbé pẹ́nu léyìí àti ibi tí mi wà tẹ́lẹ̀ ẹ̀yin lẹ fáwọn ajá mi lóúnjẹ dáadáa dáadáa àbí bẹ́ẹ̀ kọ́ iwájú tèmi yẹn aláìmoore tẹ́ ẹ jẹ́ òun lẹ ti ń bú kọkọ tẹ́ ń fú kọkọ tẹ́ ẹ ah, ríran wò tó bá bí tó bá bí pọ̀pọ̀n rí màá pọ̀pọ̀n àpọ̀pọ̀n anybody da kó lọ sórí ilẹ̀ yẹn ní o sọ pé èèyàn mo respect yìí o anybody da kó lọ síbẹ̀ kó lọ ṣe anything bẹ́ẹ̀. a ní mo ti rí ẹ tán èmi rí yín kù. wàá jẹ burúkú yà wàá jẹ burúkú yà. ó kì í jẹ́ ká jọ wò. màá mú pàṣán màá jẹ ẹ lọ́rẹ́. ó ti jẹ́ ká jọ wò. màá bẹ́ẹ̀ rí má jẹ́ kó mọ̀ pé gbọ́n ni mo jẹ́ sí ẹ ó ti yé mi n tí ò yẹ máa fi wọn yẹn ah! ó mọ̀dé yìí máa kó ẹ lọ́gbọ́n. gbogbo ọ̀nà ni màá fi sàn yín dì mo rò kan gbé gopro sínú mọ́tò fún yín tẹ́ fi ń hàt máa sẹ́ndì máa sẹ́ndì bí artist night. màá fi ẹ̀ wá mọ̀. ok mo rò pé oní kámẹ́rà nù mọ́tò tí wọ́n fi ń yẹ ẹ̀ tó fẹ́ fi post ẹ̀ lórí Instagram later ah! máa dì pẹ̀lú ẹ̀ ah! máa má fi yà jẹ o. bá ti yà jẹ o gbogbo ìyà tẹ bá ní ni kẹfì jẹ mí òun gbogbo agbádá náà ní dráìvà kò sẹ́ni tó ń wà yín fúnra yín lẹ̀ ń wara yín ẹ̀dẹ̀ pera yín lólówó àbórí ní kí ni ríran wò ní ìlànà ní kí ni mo fẹ́ tó oògùn lánìí. mo ń wo bí tíyà máa gbàjẹ́ ni. Ah! yóò ti bẹ̀rẹ̀ orí bá yẹ̀ bàjẹ́. o ti fẹ́ gbọ́ àgbàyà ni ẹ mi ò tí ì bẹ̀rẹ̀ sí ẹ nìyẹn jákè padà bẹ̀rẹ̀ sí ẹ tán àwọn òkú ọ̀run ló ti ń discipline ọ̀ mà yàtọ̀ láàrin kọfí mọ́tò sí rivers àti wájú mọ́ àbọ̀rẹ̀ ó ti yé mi mo bá ṣe ń wú ẹ̀kẹ́ wọ̀ tún ọ̀rẹ́ olówó láyé mọ̀ àṣẹ̀ṣẹ̀ ní owó sáré ti gé ìjẹ́ lọ́kọ̀ wa o. pẹ̀lẹ́gàrí súnmọ́ bí. pẹ̀lẹ́gàrí yọta ló mọ̀ tó tún ní brain dáadáa bí irú tiẹ̀ báyìí tó lè ṣiṣẹ́ ń bí bóyá kó ṣí gate àbí kó ṣe nǹkan míì. mi ò sọ pé ìwọ nìkan ṣé ìwọ nìkan ló fẹ́ dá jẹ gbogbo ẹ̀ ni àní mo fẹ́ gbẹlò míì síṣẹ́ náà kó jọ jẹ́yìn méjì inú bí. tó bá dọ̀là wàá rìn jẹ́ ni ẹ lè dé bí òtẹ́ni ẹ bá ti tètè dé láàárọ̀ la lè replace ẹ̀ ń bí. Ah, mo rò kórìí ẹ ò pé mo rò kórìí ò pé ṣé mo sọ fún pé kó ṣí gate fún yàn. o lè sọ fún mi kó ẹ̀ta rẹ̀ gún ẹ̀ mo introduce ẹ̀ nǹkan sí ẹ̀pẹ́ gbọ́n mi. ẹ sà ẹ sà kókó ah! tó máa parí bọ̀ lọ́wọ́ wájú. bàbá dami ẹ ẹwọ ẹwọ ẹwọ ẹwọ ẹ padà sórí ilẹ̀ yẹn tẹ́nibọ̀dì bá lè wà bá yín bẹ̀ tó bá tún dẹ̀ ẹ lù wọ́n fọ́ lórí máa pe sars ọlọ́pàá wá pé everybody ni mo lówó náà ìlú tá a wà ìwọ tó bá ti lówó ìyà ò lè jẹ nígbà tí ó ṣe pé mi lówó lọ́wọ́ àbúrò mi ẹ ọmọ kékeré lòun èló ló ní ọwọ́ má ṣẹ́wó ẹ̀ sí coins èmi ni mò ń sọ̀rọ̀ ní tí mo fẹ́ ẹ fọkàn yín balẹ̀ Akínwálé bàbá ẹ̀ lèmi jẹ́ ó jì síra wọn ní tí mo fẹ́ nìyẹn ṣe ti gbọ́ ẹ padà sórí ilẹ̀ yẹn. ó lè ṣe nǹkan lórí ilẹ̀ yẹn o. lórí ilẹ̀ bàbá mi. bẹ́ẹ̀ni ó náwó lọ́wọ́ àbúrò ẹ̀ náà dẹ̀ ni. ó jura wọn lọ. tó bá ní o ná one million àbúrò ẹ̀ ó lè ná two million. bẹ́ẹ̀ ni tó bá ná ọmọ sars ṣó fẹ́ gbọ́ àbúrò ẹ̀ mú àìmọye èèyàn sars tó bá tí wọ́n ń sọ̀rọ̀ nípa mi àbúrò ẹ̀ gbìyànjú ó mọ̀ yàn ó mọ̀ pọ́ àbúrò ẹ̀ ti ṣíwájú ẹ̀ náwó lọ́wọ́ sórí gbogbo nǹkan tá à ń sọ yìí nǹkan kan ṣo ló lè fi borí ẹ̀. kí ni kan. ò ṣe máa dẹ̀ agbára mi bẹ́ẹ̀ ni tó o bá ní agbára tó o bá pàṣẹ fún pé jókòó síbẹ̀ ó máa jókòó síbẹ̀ ni o tó o bá ní nǹkan báyìí ló fẹ́ lọ́wọ́ ẹ̀ ó máa ṣe àìnáṣẹ kò sí nǹkan kan tó lè ṣe ẹ̀jọ̀ wọn máa fowó takù ni. ẹni tó lówó lọ́wọ́ tí ò lágbára kì í ráyé wá. kò tiẹ̀ tí ì rí nǹkan kan rárá àfi kó wá agbára yẹn wá débi tó lè wò agbára yẹn. Media dear màá wọ agbára gbogbo bíkíbi tágbára bá wà màá rí i pé mo wọ agbára. wà kó lè pàṣẹ bó ṣe wọn. Bankole Bankole. Oòdùà. Oòdùà. Ẹ wò bó o nìrìn àjò ìrìn àjò dáa. àti ẹ̀ ń bá mo tiẹ̀ ti rí yín. ìrìn àjò dáa. o ti mọ̀ pé gbogbo ẹ ti dáa. ẹ à ń kọ́lé gbàgbélábà pàápọ̀ ọkùnrin mẹ́ẹ̀ẹ́dógún. oòdùà ọ̀kàrí ọ̀kàrí. báwo lọ̀rọ̀ mi ní pátá àjọsọ lórí fóònù. láti ìgbà tá a ti jọsọ ẹ̀mí mi ò kú mẹ́ ẹ̀mí mi ò kú mẹ́ mo dì í mú sínsín ni mo dì í mú sínsín ni ṣùgbọ́n àwọn nǹkan kan wà lójú irú àwọn àná orí òsì òjìnà sẹ́ni tí ọ̀tá ìyà òjìnà sẹ́ni tí ọ̀jẹ owó òjìnà sẹ́ni tí ọ̀nà. oòdùà owó wà agbára nìkan ló kù tí mò ń wá yìí agbára gidi agbára tó ju agbára lọ agbára tágbára kan ò tún ní gun orí ẹ̀ mọ́ rárá mò ń wá. mo sògbà ikú fún òní ò jẹ́ sóò ti kú náà <laughs> àwọn àṣírí wọ̀nyí pọ̀ mo jogún rẹ̀ ni ó ti yọ mo ní àwọn kan tó ní ìdí ìdìdì ńlá nú wọ́n wà arúgbó àgbàlagbà. Mhm. ọkùnrin kan ọ ẹyọ kan ọ wà wá ọmọ kékeré kan ẹ̀jẹ̀ yún. lóye mi. ẹ̀jẹ̀ wọn hmm. ó fi gbẹ. èyí dúró lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ó wà wá ọmọ kékeré ṣẹ̀ṣẹ̀ bí irun lá fún ọ tó ń fi wẹ̀. ó ti yé ọ. ń ṣe mi. yàtọ̀ sí yẹn ò lẹ́gbẹ̀ẹ́ kan ó délé ojú kò ṣeé tú ó dọ́rùn ẹsẹ̀ kò ṣeé yẹ ilẹ̀ sẹ́ni tí ó jẹ mí láàtàn ó ní tó rò lọ́kàn èyí tó jẹ́ pé àwọn èèyàn fi máa bẹ̀rù láti ṣe tí wọ́n máa ń sá fún un láti ṣe tó bá dójú bẹ̀rù ó ti yọ ṣùgbọ́n ó dá mi lójú wípé bá a bá ti rí iṣẹ́ ti ṣe ó ti yọ ó wà òkú tó mú ọkọ ẹ̀ tó ti kú lẹ̀ tó mú ọkọ rẹ̀ tó mú ọkọ ìyá rẹ̀ tó mú ọkọ bàbá ẹ̀ ó ti yọ ọ wà lọ́rọ̀ ihu wa ó yọ báwo bá ti hu tó ti hu wa ìṣẹ́kùn oògùn ńlá dé ó ti yọ hmm. ṣùgbọ́n kó tó lọ dọ́dọ̀ mi mo ní àwọn àṣírí ọ̀rọ̀ ohun ọ̀fẹ́ tí n ó fún ọ tó o bá ti dé díẹ̀ tó o bá ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó fi hu ọba ti ṣetán mo ti ṣetán pẹ̀lú rẹ̀. ó dùn à ó ti di ṣíṣe. ọ̀tàn ọ̀tàn ọ̀tàn <laughs> àgọ́lé kò sí ní tó wó ṣe tì. bẹ́ẹ̀ ni. wà tó hmm. wà. Ah, gbèsè mọ́ mi ní gbèsè mọ́ ẹyin ni o ẹyin ni ẹyin ẹyin ni o o tún ti wọ́ sẹ́yìn o tún ti wọ́ sísẹ̀ o tún wọ́ sísẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ mi o. Ah! Ah! ẹjọ hospital ìyàwó mi lọ ẹjọ hospital ẹjọ hospital àwọn náà. kò sówó bẹ́ẹ̀ kò sówó ń bẹ̀ ẹ́. o lọ sọ sùtà ẹ ta ló bèrè owó lọ́wọ́ ẹ̀ stand up stand up. yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀. Come here, stop! Stop me! Stop me! Come mi lágbára mọ́ ah. mi lágbára mọ́. ó máa nágbára. mi lágbára mọ́ yéé ọmọ anágbára ó yá gbé ó ti ń bọ̀ ó ti ń bọ̀ ó yá ó yá ó ti ń bọ̀ ó ti ń bọ̀ ó ti ń bọ̀. ó ti rẹ̀ mí ara ni mí ara ni mí. gbé gbé gbé ó yá ó ti ń bọ̀ ó ti ń bọ̀. Ne yapıyor kuşum? Ìjáfíà kó má kú náà. Báyìí wá sí wá sí wà wà wà wà wà wá sí. Bàbá ẹ wá rí o ti rí bá ṣe fẹ́ ìwọ ọmọ àkó ìwọ ọmọ yéé ìwọ ọmọ ni. ẹ bàbá kí ló kó ta sí. kò sí ṣíṣe kò sáì ṣe èyí odindi ọmọ ńlẹ gbé tẹjẹtẹjẹ ẹ sọnù odó egbò àtẹwé tí ń bẹ nídìí ẹ kọ́lé ẹ pọ̀sẹ̀lé ẹ gùn pọ̀ pátápátá abẹnugọ̀ngọ̀ àbáwò. aṣẹ̀dá ayé ìbọn olúmíkì ìbọn ọ̀sán ìbíkì ìbàjí gbogbo sátánù ọkọ̀ báyìí. ó yẹ wá gba ohùn mi kẹ́ wá fi àṣẹ sí fún mi o bákàrí ọmọ àmọ̀ pé o èmi ọmọ rẹ bá ń kọ́lé ni mò ń gbé o tàtí wéré ni tèkúté ilé o ẹ ọ abiyamọ ò ní gbẹ́kún ọmọ ẹ̀ ó má tàtí wéré gbogbo ibi kíbi tó bá wà kó o dìde kó wá jẹ́ mi ní ìhò tèmi bákàrí ọmọ àmọ̀ pé o. o ṣé bàbá mi o ṣé bàbá mi ẹ dẹ́bọ̀ èmi àti ẹjọ fẹ́ rìnrìn àjò kan ní kíákíá la sì fẹ́ lọ pa ọ̀ká rẹ. ìlọ́jà o. èkúté ilé ọgbọdọ jẹ kán. ìrìnnà lè láàrin owó ọgbọdọ sọ̀rọ̀ ọfẹ lẹ́yìn. Bankole. kí ni òun rè. Oòdùà ó ní. ó sì dá ọ lójú wípé ó mú ọkọ ẹni tó wà nínú. Oòdùà Bákàrè ọmọ àmọ̀pé lẹni tó wà níbí bàbá tó bí mi lọ́mọ gangan gangan ni ah! Ah, ọkùnrin ni ọ ọkùnrin ni ọ ọkàrè ọkàrè ọkàrè ọkàrè ọkàrè nítorí tí mo fi béèrè ni wípé òkú rẹ nígbà ó ti dé yìí kò ní dúró dúró oorun mọ́ kò ní sí àtúlélẹ̀. bí òun wà láyé gan-an èrè lórí ṣe fáwọn tá a jọ mọ̀. o ti fà gbòkè eégún náà fókun rẹ̀ lẹ̀ lọ́dún ó lè ní yàrá àlejò mọ́ ń bọ̀. ojú àhán. wọ́n wá bọ́dẹ̀ bọ́lá àti gbọ́ tó tó kó wálé àjàlọ́ náà sá ń tọ̀ lẹ́yìn àjàlọ́ náà sá ń tọ̀ lẹ́yìn máa kú gbọ́rọ̀ kọ́jú gbọ́rọ̀ ọwọ́ ọ̀gìrì àwọn náà sálẹ̀. àṣẹ àṣẹ àṣẹ tàṣẹ tàṣẹ ní nágọ tàṣẹ tàṣẹ lọrùn náà tàṣẹ tàṣẹ ní tètè gírí bí mọ gírí tàṣẹ tàṣẹ mọ fi sọ̀rọ̀ lónìí ó tàṣẹ tàṣẹ ẹjẹ ara rẹ kọ máa ro tó tó tó tó tó ẹ mọrùn lọkùn àgbọ́dọ̀ ríra àwé àgbọ́dọ̀ rí gírígírí ọjọ́ wò kó máa ro tó tó tó. gbé. àṣà mò ń fi ń bọ́ sọ̀rọ̀ lónìí o ògiri wọ́ àlàtàwọ́ ìrànmúlẹ̀ àdùgúlẹ̀ nàgbàlájà sáàrin sùn sí i. tasẹ tasẹ tasẹ tasẹ mo fi ń bá a tasẹ́tasẹ́ lòórùn rẹ̀ tasẹ́tasẹ́ ní tètè nkèrè bí ikùn kiri tasẹ́tasẹ́ mú bí bá sọ̀rọ̀ lónìí o gbogbo ẹ̀jẹ̀ ara rẹ̀ kó máa ro tó tó tó tasẹ́tasẹ́. ẹgbẹ́. ogunmọ̀yán lọ́ba ẹ̀fọ́ koríko jiwin ni ilẹ̀ jiwin ni ọ̀run jiwin ni òru jiwin ni alẹ́ jiwin ni ọ̀sán jiwin ni jiwin ni jiwin ni abalẹ̀kẹ̀ jiwin ni tàṣẹ́tàṣẹ́ mo fi ń sọ̀rọ̀ tòní tàṣẹ́tàṣẹ́ ẹ̀ka rè láyé ẹ̀ka rè láyé ẹ̀ka rè láyé. iṣẹ́ ti ṣe iṣẹ́ ti ṣe ó ti di ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Set, sí, sí, sí. Táwọn kọ́lé. Lóòdúrà. Bùkárì, ọkùnrin akin, Bùkárì, Bùkárì, Bùkárì. Ọdún kí ọmọ kókó olóyún ọ̀sẹ̀ yìí ó, kò ti yí ọ. Ẹ̀jẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó mú wáhùn kò ti ń bẹ̀ níbi tó ti wẹ̀. Tọ́ba ti fi léèsí kankan tó fi ń rarí ọmọ òkú kó o mọ̀ fi wẹ̀ délẹ̀ ọ̀fẹ̀jẹ̀ bọ́jú náà ọ̀fẹ̀jẹ̀ bọ́jú ni tó bá ti wá wẹ̀ tán yàrá tí mo dúwe wọn ibẹ̀ ni máa lọ tààrà bẹ̀rẹ̀ oṣù mọ́jú tí ọ̀pọ̀ wá dàárọ̀ tilẹ̀ mọ́ tó bá kù láti ṣe ni ó jẹ́ kọ́ ọmọ dájú ló bówó tìjú ló bí gbèsè tèmi ọkùnrin tèmi. my dear yes my dear ló ṣẹlẹ̀. mo rí àwọn àwọn bọ́ọ̀sì méjì kan tó wọnú kọ́ńpáǹdì wa bí mo dẹ̀ ṣe rí àwọn gáàsì mi ò rí wọn rí arábìnrin fún mi. ẹ gate man gan. ó yẹ mọ bí tí gate man wà ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ wípé ẹ jẹ́ ká pọlọ́pàá ẹ jẹ́ ká pọlọ́pàá because mi ò wo mi ìmọ̀ bó ṣe rí. àyà Bánkọ́lé fi wọ́n sílẹ̀ hmm. jókòó síbi tiẹ̀ jẹ́ kí n yọjú sí wọn. àwọn irú ìjókòó òun fẹ́ jókòó àwọn ojú wọn lé ojú. ìyàwó Bánkọ́lé jókòó tiẹ̀ mú bọ̀ jẹ́ kí n yọjú sí wọn. ìyàwó Bánkọ́lé jókòó ẹ̀. ẹ wọ ẹ. ẹ wo ẹ rọra ṣe tẹ́lẹ̀ fún ẹ wò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí jáyé mi tó tó gbádùn ayé mi mi nǹkan bá fẹ́ mo máa fún yín alówó lé mi mi ò ní kú òun lé kí n tó gbé fún yín káàṣì. dákẹ́ǹdẹ̀ kí ló jẹ́ ta ni ẹ ọ̀gá o mọ̀ wa o tó bá bá gbòòrò ṣe má bàa ṣe o wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀ ẹ̀mí ẹ̀ la ẹ̀ ló fún wa àwọn pẹ̀lú ẹ̀ ee olóye o rò pé wọn nìkan ló lè tẹjú ayé mọ́lẹ̀ o lè jẹjú ẹ anybody anyhow bó bá ṣe wọn o lè pààyàn kó tún dúró tì ìwọ ní ṣọ́ọ̀bù sílẹ̀ ẹ kò sí wàhálà a máa wá jẹ́ kó mọ̀ wípé àwọn kan wà ìkókò ni wọn kò sẹ́ni tí wọ́n lè jẹ ìwé èèyàn bẹ́ẹ̀ là wà bẹ́ẹ̀ nǹkan wà ẹ lè jẹlẹ̀ anyhow ara ìwé èèyàn bẹ́ẹ̀ nìyẹn wo kò ní oògùn kò dàbí àrọ̀ ni màá gbẹ̀mí ẹ̀ tó bá ti sanwó ẹ fún wa. kí ló wò guys let má jẹ́ kó yà yín lẹ́nu o ṣé bẹ́ẹ̀ ni tẹ́ ẹ wá wá ẹ ti pa kí ló tún wá jẹ́ kó máa yà yín lẹ́nu fún bẹ́ẹ̀ ọmọ kékeré ló ń ṣe yín igbá là pa ẹnìkan kì í pàwọ́ igúnnugún ni mímí iṣẹ́ rà mú borí àkàlàmàgbò tèmi ò ṣe rà mú dè lókùn ẹlẹ́dẹ̀ẹ́ mi ti dẹrun ìwọ̀ fún lè mọ́mù <laughs> ẹnìkan èyí fi gbogbo pa lábàá èèyàn kan kì í fi dà pàgbìn tó bá dọ̀la akọ̀la tó bá dọ̀la akọ̀la. èmi ò ní pa yín. ẹ ṣe gbọ́sà. torí mo mọ̀ pọ́mọdé ló ń ṣe yín ṣùgbọ́n tó bá tó àsìkò màá bẹ́ ẹlẹ́dẹ̀ẹ́ méjèèjì sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe lọ para yín. ó gbé. don kill am. a ti pa bàbá yìí. Hey, ah! Obo, where you dey go? Yeah. Where you dey go? Aye, wetin. Ọ̀nà wà bẹ̀rẹ̀ ni mo lọ lọ bẹ̀. Mo lọ lé ni nà o. Ọ̀pẹ níbi tá à ń lọ lélẹ̀ yìí, bí tá à ń lọ lélẹ̀ yìí. Wà wá kí ló kọ́ tiẹ̀ pẹ̀lú gbèsè ayé mi. Kí ló ṣe é? À ò dẹ̀ fi mí sílẹ̀. Rírí tí ẹ lọ́tọ̀ kí n rí tèmi lọ́tọ̀ nà. Ibi tó bá wù mí kọ́ mo lè gbà lọ lé ni, kí ló ṣẹlẹ̀? Lébo ibi tá à ń gbà lélẹ̀ yìí ọ̀la yìí farabalẹ̀ ibi tá à ń gbà lélẹ̀ yìí alọ́ mission. wá wá kí ló fa gbogbo àrífín o máa ti ń rúdò o ti ń fẹ́ máa rúdò sí mi o. rúdò sí ta ni rúdò sí ta ni. o ti ń rúdò sí mi ṣé kò yẹ sí sinọ́ọ̀tì ìṣe ìmọ̀. sinọ́ọ̀tì ìbò sinọ́ọ̀tì ìbò ni. èmi sinọ́ọ̀tì ìbò. And <laughs> now ẹ jẹ́ kí n rí ẹ̀rọ ok ok. ẹ máa tó débẹ̀ máa tó débẹ̀. mo ń gbọ́ bẹ́ẹ̀ ń kí mi o. báwo ni ìgbà wo ló wọlé lóru àná. ẹ around past ten sir. ṣé o mọ̀ bá tí mo wọlé ni. ṣọmọgbà tèmi wọlé lọ sùn tó ní around past ten around past ten around ó mọ̀gbà tèmi wọlé lọ sùn. Ah, ah, ọmọ mi ò kí ń wọlé ní òru kò rìn dé òru ó tètè dé lánàá <laughs> bí ọwọ́ bíi aago méjìlá aago méjìlá àbọ̀ aago méjì ìgbà mi aago mẹ́rin. aago mẹ́rin ló wọlé <laughs> eh. so àárọ̀ yìí ló ṣẹ̀ṣẹ̀ tó kún bá àárọ̀ yìí ló wọlé. ń gbọ́ àárọ̀ ìlú wọlé tó kò bọ̀. kò ń rìn dé òru ah, ọmọ dáadáa ni ọmọ sọ́sán làwọn kì í rìn dé òru rárá kò láìkí kó máa rìn kí tí ilẹ̀ bá dúdú jù ó máa ń dúró kó bọ́ sí ọwọ́ bíi four o'clock yẹn ilẹ̀ ti fẹ́ máa mọ́ bọ̀ àwọn aago tí eh, tòkunbọ̀ máa wọlé dé nìyẹn tòkunbọ̀ eh, àánú ẹ ṣe mí di ojú ẹ. kí ló eh, kí ló tó ń tán kò di ojú kankan tí ò bá fẹ́ parọ́ bẹ́ẹ̀ yẹn á sọ fẹ́ pé òun rí interlock àbí kó sọ fẹ́ pé òun rí ẹni tó dúró sí gan. ń gbọ́ ó dáa di ojú ẹ̀ báyìí kí ló rí o. mo rí anything. ò rí anything téèyàn bá bára ẹnu kòtò lójijì bí ó ṣe ní rí anybody nìyẹn anú ẹ ṣe mí o fẹ́ parẹ́ ẹ̀ dànù ọmọ yìí má parí ọmọ yìí má parí tó bá yá jọ ọmọ yìí má parẹ́ ẹ̀ tó kú bọ̀ má parẹ́ ẹ̀ síjọba lọ́rùn mò ń pariwo tó iwájú bàbá ẹ̀ mo tún ti sọ yìí tó kú bọ̀ ọ̀gbọ́n ọmọ yìí òru ló ń rìn kiri kí ló dé wo bọ́mọ ẹ wí bọ́mọ ẹ wí o tó kú bọ̀ ó ní ìrìn òru ọmọ rẹ kan dẹ̀ kí rìn dé òru mo sọ fún ẹ báyìí tó kú bọ̀ tí yẹ̀yà kuyà bá tó kú bọ̀ wí. farabalẹ̀ tó o bá fẹ́ join àwọn tó ń ṣe fíìmù group wo ló wùn ẹ́ láti join yẹn gangan ló important kò dé mi lóhùn group wo ló wùn ẹ́. èmi ń ṣe fíìmù. ẹ mo ń wo ní pé bóyá o tiẹ̀ lè join àwọn adéoyè films kó lọ máa bá wọn ṣe tíátà èmi lòun àti fún àmì kó join ìgbèkí tíátà group èmi lòun àti fún ojú mi ló ṣẹ̀ṣẹ̀ sọ fún mi ẹ̀ ń sìn díjú díjú tó bá wà kòtò ta ló máa rí bẹ́ẹ̀ èmi ni wọ́n hàtì fún yẹn ọjọ́ wo ló bá sọ̀rọ̀ báyìí rí èmi ò bá sọ̀rọ̀. sọjọ́ tó bá sọ̀rọ̀ báyìí rí àbí tó sọ lójú mi. ẹ ẹ tí bá tiẹ̀ ní pé kó dijú ṣé mi ò kí bá wípé kó má rìn de òru. lójú mi àbí ó ti yé mi kò sí wàhálà. àánú yín ló ṣe mí ẹ̀yin méjèèjì àánú yín ṣe mí ibi tó bá wù yín kẹ́ tira yín dé kò ké. wo bí gbogbo ibi tó bá wù ẹ́ kó lọ ohun tó bá wù ẹ́ kó ṣe èmi ti sọ tèmi ó dẹ̀ mọ̀ kí màá dúró lórí ọ̀rọ̀ mi àbí ṣé o rántí gbogbo tí mo sọ tó o bá rántí màá padà rán ẹ létí tó bá ti yá ìwọ àti ìyá ẹ ni bó bá ṣe wòye kẹjọ ṣera yín kò sí wàhálà ó ti yé mi ó ti yé mi ó ti yé mi èmi lẹ́yìn méjèèjì ń gbà bí díjú díjú tó bá wà nǹkan tó ta ló máa rí àbí kò sí wàhálà. ìṣọ́ra yí ẹ lóde bá <laughs> ṣòrí bí bàbá ẹ ṣe fi mí pa lórí pé mò ń bẹ́ẹ̀ sọ ní kọ̀rọ̀ mò ń bẹ́ẹ̀ sọ ní bàbá èyí ìṣàgò márùn ni àbí mẹ́fà ó lọ ẹnu rẹ̀ ó ti ronú pìwàdà èmi ni wọ́n ń gà yẹn ò ń gà mí mi ò lẹ́yìn rẹ̀ ẹnu ẹ̀ ṣe mí wo mo ti bá tèmi lójú gbì ìwọ máa bá tiẹ̀ lọ. mọ́mì ṣe yẹ gbọ́ nǹkan tí ọmọ yìí sọ pé òun fẹ́ ṣe. ah my brother of course wọ́n ní birthday ọdún yìí o club láti máa ṣe. Ah, wọ́n ti ní a máa lọ fagbọ́ pé club là ń lọ lọ́dún ah, ah. ìyẹn ò kọ sí fún ìṣeré ọwọ́ yìí kí ni ilé tó jọ̀rànjọ̀ràn báyìí fún tó lóun fẹ́ lọ ṣe birthday ní club ó ń ṣeré ni bóyá ó kàn mú wọ ṣeré kò jẹ́ sọ bẹ́ẹ̀ wá ju tèmi. ó rà ẹ́ ti fi àtẹ balẹ̀. ẹ ra mọ. káàbọ̀ ọjà rẹ ṣe dáadáa lọ. ẹ kàn gbọ́. mo ń gbọ́ ọ̀kọ̀ọ̀kan sí i ó wá ṣe mí kàyéfì mo dẹ̀ ti gbẹ̀bí ẹ̀jẹ̀ mo ti ní kó pọ̀ síbò òòyè sọrú ẹ̀ láéláé wọ́n lẹ̀ ní club lẹ̀ ti fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ pọ̀ ní. Ah, jọ sórí òpè ara ni ṣé mo lè bẹ sọ̀rọ̀ nílé kó máa kúkú jẹ́ pé gbogbo ohun tí máa bẹ sọ kó ló máa sọ fún mọ́mì kí ni mí nìyẹn anyway mọ́mì ẹ ó rí sọ náà anyway òun lórí òpè torí nǹkan tí mo sọ àárín mi àti ẹ̀mú ni ó kó jọ wà mo mo kàn ní kí n try láti make uh, bet ní ọdún yìí kó wà more unique than nǹkan tí mo ṣe ní last year mo fẹ́ yẹ ká ṣe nínú nínú room báyìí mo fẹ́ yẹ ká ṣe nínú club ẹ̀yin lè má lè wá anyway kò compulsory kẹ́yìn wá màá fún ẹ̀ gbàdú kí ló ń ṣe ta ló ń bẹ sọ̀rọ̀. orí ẹ̀ ò pé tí ó bá ṣe bẹ́ẹ̀ ni níwájú mi náà ló ti ń halẹ̀ mọ́. ò sọ fún pé ìwọ máa fún gbàjú pé èrò rọ séèyàn ṣé mi lè yàn tó kú bọ èmi lè yàn Ah, <laughs> mo pàlù fún ẹ máa jó níṣó mo wọ ẹ̀yìn ẹ ilá ẹ ó ti fẹ́ máa ga jo onírè ẹ lọ sórí <laughs> gbogbo ìyẹn tó kó sápá yẹn tó o lóò fẹ́ spread wings ẹ o fẹ́ bẹ̀rẹ̀ sí ní fly má bẹ́ẹ̀ tú ìyẹn yẹn kúrò lẹ́yọ kọ̀ọ̀kan báyìí wà wá mọ̀ pé ṣe ló bá mi ilé ayé bẹ́ẹ̀ ni gangan ni mo ṣọlọ́kọ̀ ẹ̀ tó wá sílé ayé ìwọ ah, <laughs> kò sí problem ok nǹkan tẹ fẹ́ ni kí n máa lọ sí club lọ ṣe birthday kò sí wàhálà èmi máa surprise ní ṣáínì. sórí wọ. mọ́mí mọ́mí did you see that? òun máa surprise mi. á surprise ara ẹ̀. mo bá dáná òun kò sí kankan tó fẹ́ fi ẹ́ ṣe nínú ilé yìí ọ̀họ́ wẹ́gbẹ́ fi sílẹ̀ jẹ́ kó máa bá tiẹ̀ lọ wàá surprise ara ẹ̀ kò sí kankan tó fẹ́ ṣe fún mi màá fi hàn ẹ́ pè mí nìyẹ́ abẹ́ máa gbọ́ kọ́tọ̀kọ́tọ̀ lẹ́nu ẹ̀kẹ́ hey club bí ìgbà tí mi gbọ́rú ẹ̀ rí ọmọ onílé ọlọ́nà òun lọ club lọ ṣe pátì. so good news. Oh, kò mà sí any good news kankan ọ oh, fún mi níṣẹ́. why. i don't know kan tí mo rí ni pé gbàtọ́ bẹ̀rẹ̀ sí ń pọ̀ àwọn èèyàn gbàtọ́ dẹ̀ máa dorí ọ̀dọ̀ tèmi lọ sọ pé kò síṣẹ́ ńlẹ̀ mọ́ jọ náà bẹ́ẹ̀ ni jàre. àǹtí ẹ ti dààmú lórí ọ̀rọ̀ iṣẹ́ yìí gan-an àbí cv yìí ni ó ní jù. ah no no no no no kódà ọ̀gá yẹn ó <laughs> sọ̀rọ̀ nípa cv mi ó ní ó wà òkè but wọ́n máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbúrò ó tẹ̀ ti try fún mi gan-an mo really appreciate ẹ gan-an ó ṣe gan-an ni ó ṣe. ọ̀gá rẹ̀ fi mí lọ́kàn balẹ̀ pé iṣẹ́ ah, wá no problem um, eléyìí ò ṣe nìyẹn i will definitely work on the branch okay no problem What's your idea? ì dẹ́ a màá tún all right then. dé tó ń sá fún mi òjijì ẹni ò lè sá fún mi mo níṣẹ́ kan tí mo nípa indian kan látẹ̀tẹ̀ kan náà ló ti ń ṣe kó tó dress tán gan ká tó ṣe gbogbo ilé gan gbogbo ilé ìtẹ̀dẹ̀ ń ṣe náà ọwọ́ wa náà lẹ́tí kọ́ bàtà wò kí n pẹ́. good student ni mí after all. síbẹ̀ hmm. lè ṣàmà máa jẹ́ kó mọ báyìí máa ṣe lè ta máa gbé ẹ̀ sí àmàlẹ́ ọkọ̀. pé ìró ìbọn nìyẹn ó jọ bí ẹni pé táyà mọ́tò kan bẹ́ níta àbí o experience ẹ̀rí kí táyà bẹ́ lórí eré. mo experience ẹ̀rí kò kò dún bí i. táyà ní bàbá wo lókè nífun. Uncle Akin, Madam gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa a máa ṣe àwọn ìwádìí yẹn bó ṣe yẹ ṣe as a good detective and an officer of the law a máa ní láti ṣe àwọn ìwádìí wa láti lè mọ ibi tí ọ̀rọ̀ yìí tó ti ṣe wá mo mọ Tókunbọ̀ bọ̀mí lè mọ tó ẹ̀yìn tẹ̀ bí ṣé ẹ̀rí ní ìrì bóyá Tókunbọ̀ wà ní ẹgbẹ́ òkùnkùn. ó wà ní ẹgbẹ́ òkùnkùn ló máa fi yìnbọn para ẹ̀ dúró igi àkọ́ṣẹ́ mi. ẹ tí ì kẹ́ni sí madam ẹ tí ì kẹ́ni. ọmọkùnrin kan ṣoṣo tí mo bí àgọ́ bíbí ọmọ mi tó kú bọ́ tani mo jẹ tani mo ṣe tí ó tani jí mi tani mo ṣe ah! ọlọ́wọ̀ èyí pọ̀ jù fún mi bá mi ò mi ò gbé yìí tó kú bọ̀ Hey. kú bọ̀ Hey. kú bọ̀. ọ̀npá kí gẹ́gẹ́ bí question ti mo fi lẹ́kọ̀ọ́ mo ní ṣé ẹ̀rí nírì bóyá òkúbọ̀ because gẹ́gẹ́ bí nǹkan tá a máa ń gbọ́ wọ́n lè gbéṣẹ́ fún un fẹ́ pé iṣẹ́ tó handle lọ kò dẹ̀ disappoint àwọn want to fún fun kò lè jẹ́ reason yẹn tó ṣe nǹkan pa ẹ̀. kọ́ to me ah, mi ò lè mi ò lè really sọ much dáadáa nípa pé kò sí nínú ẹgbẹ́ òkùnkùn bọ́tẹ́ bá ní kó wà nínú ẹgbẹ́ òkùnkùn mo lè sọ̀rọ̀ díẹ̀ nípa ẹ̀ kì í ṣe wípé mo mọ̀ kó wà ń bẹ̀ kì í ṣe wípé jẹ́wọ́ fún mi àmọ́ ìwà Tòkunbọ̀ bí ọ̀sẹ̀ bíi mẹ́ta kó tó di pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tí mò ń fojú ara mi rí kò dáa kò sí bí mi ò ṣe bọ́mọ mi wí ọmọ mi ò ń wọlé láago mẹ́sàn-án aago mẹ́wàá aago mọ́kànlá ìyá ẹ̀ mọ̀ sí aago méjì àbọ̀ aago mẹ́ta àárọ̀ aago mẹ́rin àárọ̀ òun lọmọ mi ń wọlé tọ́ba ló wà ní ẹgbẹ́ òkùnkùn wáyé tí màá fi máa dì náà àbí tí mo fẹ́ máa fi bóra bí pé kò sí bẹ́ẹ̀ tẹ́ bá wà lọ́wọ́ àbọ̀ tí o bá sí mbẹ̀ kò sí mbẹ̀ náà nìyẹn tẹ́ bá dẹ̀ wà lọ́wọ́ àbọ̀ tó bá lọ́wọ́ àbẹ̀ wà mbẹ̀ ni pẹ̀lú àwọn ìwà tó wù tí mo rí because ibo ló ti rí bọ́ ibo ló ti rí ìbọn ìbọn ìbọn yẹn ibo ló ti rí mi ò mọ̀ pé ìbọn wà lọ́wọ́ ẹ̀yẹ́ ìdúró bí mi ò mọ̀ lẹ́kẹ̀ bí wọ́n léèrè bóyá wọ́n mọ̀ pé ìbọn wà lọ́wọ́ ọmọ wọn. ẹ ṣe lọ pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ sọ yìí ti rí ìlú ọ̀pọ̀ láti mọ ibi tá a ti kọ́kọ́ máa tákò ọ̀rẹ́ Um, ẹ fọkàn yín balẹ̀ tí n bá dé ọ́fíìsì màá jíṣẹ́ fáwọn ọ̀gá mi. ó ṣe dọ́làpọ̀ ṣe dọ́làpọ̀ mo rí ìdí àkọsí ẹ̀ tí mo kọ́ sí ọ̀sán ó ṣe àkọsí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. bàbá dọ́fíìsì lọ́wọ́ ọmọ ọkọ tó pọ̀ mọ́ mi ọmọ ọkọ tó pọ̀ tó túbọ̀ ọmọ ọdọ ọ́fíìsì mi o ètò púpọ̀ ẹlẹ́dàá mi. ọ̀rẹ́ adúpẹ́ owó adúpẹ́ kújọ ọ̀rọ̀ tó bèrè kò ṣe sọ bí tí mo lọ léèní ọ̀rọ̀ yín ò tẹ́ ṣe sọ rárá ni <laughs> a ti jókòó àwa mẹ́ta ni èèyàn kan tó débè mí bẹ́ẹ̀ àpé mẹ́rin wọ́n dẹ̀ bàbá wọn ní àpé ká ṣe sùúrù wọ́n bò bàbá wa ń sìn yìí èèyàn kan tẹ̀ ń fèmí lọ́kàn bàbá ẹni pé sísítà èmi ọmọ ẹ̀pẹ̀ lẹ́yìn àwọn tó máa ṣiṣẹ́ ń bíbà ní èmi fúnra mi ti ń lò pé olúwa ṣeun àgbà tó bẹ̀rẹ̀ sí ń pè wọn lórí ẹ̀kàn kan pẹ̀lẹ́kìnní pẹ̀lẹ́kejì kó dẹ́ni tó dé bá mi òun lọ́pẹ̀ ṣìkẹta ó rò pé yá ohun ọ̀bẹ náà ṣì ń bọ̀ wá pè mí gbàdọ́ máa padà wá bá mi lọ́ní à wọn ò ní ìdèyàn mọ̀ pọ́n tó nídìí lọ ti pè yẹn. what ọlọ́run ṣe lọ́wọ́ mi bọ́ kódà <laughs> ronú ronú mo fẹ́ kọ́kọ́ máa ronú pé kí tún lè lé mo lọ́wọ́ pé gbogbo náà ṣe kọ́ ní ẹja rí jẹ́ ń pa yẹn ti sẹ́gbẹ́ kan yọrá ń bọ̀ nílé nìyẹn o. kí tèmi ṣẹlẹ̀ lé orílẹ̀-èdè wa yìí ẹ́ àṣọ́gbà àkàwé àtúwákàwé yẹn náà àti iléeṣẹ́ yẹn tó máa dọ̀ràn oh. kí ló ń ṣẹlẹ̀ gbogbo náà. <laughs> fi sùúrù èmi náà owó ọlọ́run bọ́dọ̀ ń ṣe kọ́ ni a tún mú síbi wa a tún mọ bí tá a fẹ́ mú gbà ni. ọ̀rẹ́ mi ṣó bí kí nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ̀ ṣòro kún nọ́mà ṣá. ṣòro kún nọ́mà ṣorí ọ̀rọ̀ ilé ayé yìí ni o gbọ́dọ̀ jókòó tẹ̀tẹ̀rẹ̀ oníkálukú ń jáde sọ̀rọ̀ ara ẹ̀ ní ọ̀rẹ́ mi jáde sọ̀rọ̀ ara ẹ̀. kí n jáde sọ̀rọ̀ ara ẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ jáde sọ̀rọ̀ ara ẹ̀. inú oge tó rò gba ibi tó rò gbà yẹn ẹ fáyọ pé kí n jáde náà sọ̀rọ̀ ara mi kò sí pọ́lọ̀ àwọn nǹkan ṣe tí ṣe ó ṣe mo appreciate thanks. Bókì. Bókì. Bókì. Yes ma ojú tiẹ̀ kàn dán sí ti ẹ̀ ni máa gbádùn sáńtẹ̀ lọ́wọ́ ìgbà wo ló náà padà náà. àwọn ọmọ máa tó next week o. tó bẹ́tà tó bá lọ àwọn ẹ̀gbọ́n ẹ̀ náà máa fún ẹ ní nǹkan o. ah no no no mo ṣe wá ok. ọ̀rẹ́ hmm? ṣe mọ lọ. ọ̀rẹ́ kò tó kẹ ọ̀rẹ́ ṣùgbọ́n mo ti gbọ́ tiẹ̀. ẹ wo mo ti fẹ́ máa ẹni sùúrù ẹni sùúrù là. Ah, ó kọjá pé lóòótọ́ lóòótọ́ ká má parọ́ wàhálà yìí náà ti pọ̀ jù àti ń pẹ́ jù ìjókòó fegele mi ka eléyìí náà kú ìjókòó fegele àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀sẹ̀ àti sùúrù ah, níbi tá a bá dé àfi ká ní sùúrù tó ah. àfi ká dúró kó jáde kí la fẹ́ ṣe sí i. wọ́n máa kú wọ́n máa yè ìyá kọ́ ẹ kú jókòó. bàbá ẹ pẹ̀lẹ́ sá ẹ kú òdu o ẹ ní bàjẹ́ o àmì àmì àmì ẹ àpọ́nlé ni ẹ rà sá abàmì pọ́n yìí náà ni àmì àmì bàbá. Ah. ṣíṣì ẹ káàbọ̀ kéré eh. ṣé ìbínú sí ni pé bóyá mo pẹ́ díẹ̀. Ah, ah, ìbínú kẹ̀ eh, ẹgbẹ́ má lọ gba agbòòjọ́ kí igbóòjọ́ tì. ẹ má bínú mo inú mi dùn pé mo tiẹ̀ pè é ẹ̀dá mi lóhùn òrókù ẹni ló ń ṣọlá àwọn nǹkan kan ni mò ń gbọ́ mo wá wò pé tí n bá pẹ̀ tẹ́ ẹ jẹ́ esco ní cda wa ẹ̀yà lè ṣàlàyé fún mi dáadáa rí yorùbá ní ìpàkọ́ onípàkọ́ láàrin ẹni ẹlẹ́ni ló ń rí tẹni. ẹ̀rì bí ipa. ṣé ó ṣeé ṣe kó jẹ́ tó ń sọ yìí òdodo ni kémi má mọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ìyá lè sọ fún mi. mo gbọ́ pé wọ́n lọ ní mo ní gbèrágà inú ni mo máa ń ṣe bí ẹni pé mi nìkan ni mo ní street ni mo máa ń ṣe bí alágbára àti ẹ̀tù wa ní ọdẹ kódà gan bí alágbára oko mi ò fẹ́ ṣe alágbára àdúgbò tó bá ṣe bí alágbára oko ni mo máa ń ṣe bí ẹni pé mi ń tẹ̀sọ̀ yìí rí bẹ́ẹ̀ kódà tí n bá pa àwọn tó jẹ́ esco ní cd community wa àwọn aṣàlàyé fún mi tó bá jẹ́ bẹ́ẹ̀ máa lè ṣàtúnṣe pàdé jẹ́ bẹ́ẹ̀ àwọn ilé ìṣàlàyé chief tó bá jẹ́ tìyẹn ni ẹ̀bá má ti ránṣẹ́ pé pàdé. àbí ọ̀rọ̀ àwọn atẹnubọ́lẹ̀ lásán sá. àbí ẹ jẹ́ ká sọ̀rọ̀ jàre. òun ni tó bá jẹ́ ìrànlọ́wọ́ láti pè wọ́n ti pè pàdé. kí ló tẹ̀ ń ṣe báyìí ẹ yẹ ká bá chief sọ̀rọ̀ náà ẹ dẹ̀ fẹ́ máa pẹ́pẹ́ mi láìkẹ́ o chief àẹ́ṣẹ̀ wa nínú àwọn high school mẹ́sàn-án láwọn tàwa síbi márùn-ún ti bínú lọ ó kà mẹ́rin ẹ tí ẹ lè yọjú sí wa pé ẹ má bínú o mò ń bọ̀ o ẹ fún mi ṣe yín lálejò ẹ ṣe yẹn àtẹ̀wà bínú yẹn bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé ká sọ òun ló máa jẹ́ kí n sọ̀rọ̀ chief ìwà yóò dà o ẹ ṣe yàn rẹ o ẹ ṣe yàn gidi rárá tó bá yẹ kó bá ṣe ń sọ̀rọ̀ yín ẹwà ń bẹ̀ ni ẹ máa kó láti gbèdì lọ torí pé wà yín ò ẹ jọ ẹ kàn change ẹ change ẹ gbọ́. ẹ fi lẹ bó ṣe sọ tẹnu ẹ yẹn ló dáa ah! irú kó tó máa kó má lè sọ tẹnu ẹ ah, ọ̀rọ̀ ló sọ ó dẹ̀ sọ dáadáa ìwò mi ìwò mi dáadáa ìmọ̀ pé inú tóun sọ yẹn èmi á lè ṣàtúnṣe látara ẹ̀ èèyàn bá rẹ́ni tẹ́nu ẹ̀ tọ̀rọ̀ tó lè sọ kò ní èèyàn ò ní mọ ọ́rọ̀ wà tóun hù kò dẹ̀ ní mọ bí èèyàn tóun jẹ́. bó ṣe sọ yìí èmi náà lè ṣàtúnṣe tó bá kú olùkọ́ni kò sẹ́ni tó gbọ́n tán. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín so màá wá yọ̀ǹda yín kẹ́ máa lọ ẹ má bínú pé wọn ṣe é lálejò ìyàwó yín ò sì lé ní. ìjáde ní bó sì di àrùn. ó wúra náà wọlé àárín kankan látara ìyàwó náà sílé. àmà àmà sí gbogbo ẹjọ́. ọmọ yọ̀nyá yín. sí sí àjọ ah, ah, mi ẹ má gbàgbé mi tí. Lukman. ẹyẹ padà wá. ada gbogbo àjọ rẹ papọ̀ náà fẹ́ fẹ́rẹ́ ní. kakúrẹ́ kakúrẹ́ kakúrẹ́ yẹn lọ́yẹ̀ mi. ṣé sọ̀rọ̀ ṣé sọ̀rọ̀. Anda ìbọ̀ ìbá ẹnu ẹgbó kò láyà ni ó múra ṣiṣẹ́ ọlọ́run abẹ́rẹ́ parí ẹ̀ ọ̀tún òjìyà rí ni wàá jẹ́ àmọ́ níwájú èmi kún bọ́mọ́ rí ọmọ òfura ìwọ ń lẹ́nu bébébébébébébébébé kò ní dáa fún yàrá yà ẹ ara ló máa tara bá ńlá kú bàbá ẹ ó mà láyà o àwọn tó jẹ́ gbàlagbà gan ò lè sọ̀rọ̀ ìwọ ni wọ́n ń lanu tó ń sọ̀rọ̀ wájú mi máa kó ẹ lọ́gbọ́n àdáwọ̀n sámi mú lọ sí yàrá àwọn ọmọ aláìgbọràn à ẹ̀yin ẹni ká sọ̀rọ̀ sámi mú lọ yàrá àwọn ọmọ aláìgbọràn sílẹ̀ yìí ẹjọ́ ẹ̀yin lè máa lọ sí kílẹ̀ dúró sí ká máa lọ sí ìjẹta sí ìjẹta ìjẹta láyé mi o báṣọ apáti ẹ̀páyán ajáṣọ rẹ ilé ẹ̀kọ́ jágajàga yìí sí mi wà á pẹ́ ní yàrá ọmọ aláìgbọràn ti bàbá ńlá kú bá bẹ níbi tó ń kópa lábàáhùn èèyàn ọkọ yìí fìdí àpàdé tí n bá ṣe ń lẹ̀ bí àṣegbè o sọmọ olúwa ẹ̀. kí la fẹ́ ṣe báyìí. ọ̀rọ̀ ìtọ́jú tèmi náà ẹnu tiẹ̀ náà ó gbọ̀rọ̀ jù. ṣebí torí èlèmí gan ṣe bínú dìde nǹkan tó jẹ́ kémi bínú dìde nìyẹn kan tèmi wá rò ó wípé bóyá ká lọ kọ́ àwọn boys kọ́ wá bà. boys chief tó níbọn ah! ẹ gbóná kí lẹ wí kí lẹ wí kẹ lọ káwọn boys mo rò pé ẹlẹ́mọ sífù ni ẹ mọ̀ rárá ah! mo mọ sífù jù. Ah! ó ti mọ̀ wẹ̀ tẹ́lẹ̀. ẹ fọkàn balẹ̀ ṣé ọ̀rẹ́ mi kan wọn ra lè fẹ́ fi máa dako èyí kà lọ́ra mm-hmm. sífù gbé ẹsẹ̀ lébàá yìí gbàá àwa dé pé kí làwọn náà lè ṣe bàbá káwọn bọ́ọ̀sì pé kán lọ kọ̀ọ̀kan. ẹ wò mí àlọ́lárí àràbọ̀ ẹni káwọn bọ́ọ̀sì lọ. pékeré lẹ pékeré. ẹ wo ẹ wo kíní kan wá sí mi lọ́kàn mi sí. bóyá ká mú ọ̀rọ̀ ẹ̀ ká lọ fi táwọn ọlọ́pàá létí kan bá a dá sí i àbí kí lẹ rò. wọ́n ẹ já lọ ń gbà yẹn àbí kí la tún ṣe ṣá máa wò ni. ó yá ká lọ. tí ṣẹ́ni kí ẹ̀ kí ń ṣe ẹni àkọlé ẹ̀ kí ń ṣe ẹni tó yẹ kí èèyàn kọ́lé àtọ́ ẹ wá kí ni ìṣòro tẹni náà ẹ sọ fún mi kí ni problem tẹni owó wo ló wà lọ́wọ́ yín kí ló ń dùn yín gàràgàrà. irú agbára wo lè rò kó wà lọ́wọ́ yín. tẹ́ fi bìlífù wípé ẹ lè take love into your hand irú àṣàpàlàpàlà wo nìyẹn ẹ̀yin tí èèyàn bá ti ẹ̀ṣẹ̀ yín ṣé èèwọ̀ ni fún yín láti wá fi ẹjọ́ ẹ̀sùn ní station kádẹ gbégbèsè lórí ẹ so anybody tó bá ti wá ṣẹyìn ẹ wá máa lọ tì mọ́lé ní ọ̀dọ̀ yín irú rubbish wo nìyẹn ẹ sọ fún mi. Ah! ọ̀gá. yes ṣe eré lè tẹ̀rí kékeré ni ah bàbá yìí ti báyé jẹ gan o ah. bẹ́ẹ̀ ni nígbà tí mo dé ilé wọn wọ́n recruit àwọn guys kan tẹ́ bá rí àwọn guys yìí they are like almost twenty five ojú wọn báyìí ó dàbí ojú ẹkùn báyìí ni ǹjẹ́ ẹ jọ àwọn tẹ́ rìkúrútì kí ló ń ṣe fún yín wọ́n náà ń ṣiṣẹ́ fún wọn ni ẹjọ́ iṣẹ́ wo náà ń ṣe gangan bàbá yóò lè sọ̀rọ̀ wọn ò tí ì dá mi lóhùn sísá fi débi tàdé yìí ah bẹ́ẹ̀ are you sure very sure ṣe ẹ fẹ́ gbọ́ ẹni yìí nìkan kọ́ ni wọ́n ti mọ̀ sẹ́ẹ̀lì o ah àwọn tó wà sẹ́ẹ̀lì wọ́n tóbi mẹ́jọ mo wá bí wọn lè gbà irú fẹ́ pàlàpàlà wọn lélẹ́yìí gan wọn ò dá mi lóhùn. chief ẹ sọ sí nǹkan tí ọ́fíìsà sọ yẹn. ẹ fèsì sí ọ̀rọ̀ tí ọ́fíìsà sọ yẹn. wọn ò lè dá yín lóhùn ọ̀gá nígbà tí mo tẹ̀ ní à ń lọ station wọ́n ní ẹ ṣe bí police station ni ṣé ẹranko ni wọ́n dá police station fún ṣé bẹ́ẹ̀ yàn náà dà fún. chief mo sọ fún yín wípé ẹ fèsì sí nǹkan tí ọ́fíìsà sọ ẹ rí nǹkan kan sọ ó túmọ̀ sí wípé òótọ́ nìkan tí wọ́n ń sọ yẹn so ẹ ní sẹ́ẹ̀ nínú ilé tọ̀dọ̀ yín so táwọn yorùbá ti ṣẹ̀yìn àfikẹ́lọ́ tí wọ́n mọ́dọ̀ yín láì ṣe pé kò sí station nílùú tó lọ́ba tó níjòyè tẹ́ẹ̀ bá ti ẹ̀rí nǹkan kan sọ ṣe bẹ́ẹ̀ kọ́ ni èèyàn ẹlẹ́ran ara bíi ti yín. bẹ́ẹ̀ ṣe báyìí ẹ jẹ́ kí n sọ fáàtì kan fún yín ṣé ẹni bó ṣe wà yìí gbogbo owó tí wọ́n ń ná fún treatment gbogbo tẹ̀ ṣe fún yìí gbogbo ẹ̀ lè máa san o ẹ̀ máa san pátápátá ah kí ló ṣe yín. ok màá wá jẹ́ kó yẹ yín wípé ní ìlú tiwa níbí báyìí o àwa ò ní fi àyè sílẹ̀ fún anybody láti take law into his hand ẹ ti gbọ́ màá kọ́ yín lẹ́kọ̀ọ́ ọ̀wọ̀ tí mò ń fún yín tẹ́lẹ̀ mi ò ní fún yín mọ́ ọ́fíìsà. yes sir ó yẹ mú ọ̀kẹ́ lọ tì wọ́n mọ́ sẹ́ẹ̀. ọ̀rẹ́ sà. ṣé wàá rí sẹ́ẹ̀ tẹ́ máa tì wọ́n mọ́ sẹ́ẹ̀ bí ni kẹ́ gbé wọn lọ kẹ́ lọ tì wọ́n mọ́ bẹ́ẹ̀ ok kẹ́ dẹ̀ make sure wípé ẹ perfect gbogbo document yín. ok sà. kẹ́ ẹ rí fáwọn sí court láàárọ̀ la ok. ọ̀rẹ́ sà. good ẹ dìde. ẹ ẹ kẹ kó sí kó ẹ tẹ̀lé wọn ẹ tẹ̀lé wọn. prime minister rẹ fẹ́ wúlẹ̀ fẹ́ wa. alágbára wúlẹ̀ fẹ́ wa. alágbára wúlẹ̀ fẹ́ wa. so ẹnu yín lè wọ̀ yí báyìí. abi. ah move please ní ìlú tó lọ́mọ àwọn onímọ̀ ọ̀la iṣẹ́ lọ́nà náà kò tó pẹ́ wọ́n ṣe sàn. sà wọ́n nà mí gan o wọ́n nà mí bàjẹ́. Ah. ọgọlọpàá n tẹ́ ẹ ṣe fún wa inú wa dùn gidi gan ni ṣe rí máa ń yí ó kàn terrorize gbogbo àwọn tó kù mi tá a jọ lọ ilé ẹ̀ lánàá wọn ò tẹrú tó ń débí èmi nìkan náà filẹ̀ tí mo wá bí ṣe rí bẹ́ẹ̀ ṣe máa bá a ṣe tí ò ní padà wá bá a ń community mọ́ òun ní kẹ́ bá wa ṣe nítorí ọlọ́run ẹ jọ. arákùnrin ẹ ṣe gbogbo ń tẹ̀ sọ kò sí tí ò dá mẹ́ àmọ́ inú lẹ́bi náà ìgbà táwọn nǹkan ti ń ṣẹlẹ̀ díẹ̀ díẹ̀ kò sí tó sọ pé kẹ́lá àfẹjọ́ sùn nígbà káti gbígbé sẹ̀ síwájú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. <laughs> bàbá yìí ò ṣe wá fẹjọ́ sùn ìbọn ló yìn káàkiri mi ò èmi gan mo rọ́jú wá yín bì báyìí ni. àtẹ̀rù tó ń dé bí. ẹ̀yin má wọlé ẹ fi iṣẹ́ lẹ̀ fáwa. ẹ ṣe gan sa. àwa ṣiṣẹ́ tó alẹ́ bẹ́ẹ̀ ṣe ìtọ́kẹ̀ ju àlá lójú ẹ̀ kì í ṣàlá bá ń kọ́lé ló wà wájú ẹ̀ àwọn ilẹ̀kùn kò sí ń ṣíṣì ò láyà o ẹ̀rù tí ẹ bá ẹ ò ní bẹ̀rù ọlọ́run lọ́kàn o ìwọ sùn sínú ilé ó ní kèmí wà nínú ebútú yẹn inú erukuru tẹ̀fọ́n jẹyàn lọ́tún tún jẹyàn lọ́sì bẹ́ẹ̀ lòórùn gan ò jẹ́ kéèyàn gbádùn ò ní bàbá ni ò bẹ̀rù ọlọ́run ok ní ojú ẹ̀ ń ṣe wọn gan wọ́n ti lọ́wọ́ agbára tiẹ̀ lọ́sàn èmi náà wàá fẹ́ lọ́wọ́ agbára tèmi báyìí ní ibẹ̀ jà èmi ò yọ̀dájú bíi tiẹ̀ tó yẹ pé mo yọ̀dájú bíi tiẹ̀ ni ó yẹ kí n sẹ́ẹ̀dẹ̀ padà sínú sẹ́ẹ̀lì yẹn kí wọ́n lọ sùn bẹ̀ mọ́jú mi but èmi ò ní ṣe ètò wọn kó àwa dáadáa wàá wá kọjá wàá wá sùn ẹlẹ́yìí èmi àkọjá sórí bẹ́ẹ̀dì ni. àti kò tẹ́ lọ́rùn. ṣé ṣé gan-an. fẹ́ ṣílẹ̀kùn ilẹ̀kùn lè ṣí iṣẹ́ mi ṣílẹ̀kùn wọlé ni jẹ́ tètè àsìnà kó jẹ́ ká sìn dáadáa kílẹ̀ bí àgbàlagbà lẹni tó ń pariwo lé lórí yìí kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn ìwúlò sálàgbà lé ó lè pariwo lé wọn lórí kó dáná. ọ̀gá. yes. máyì lẹ́ni kí á prepare case file ẹ̀ lánàá wípé ń lọ sí court láàárọ̀ yìí. stop that jàre mo lè sọ bẹ́ẹ̀ lánàá ṣé mo padà sọ lónìí ni àti wípé mo ti máa ń sọ fún láì mo yẹ wípé kì í ṣe gbogbo suspect tó bá ti ṣẹ̀ la máa ní láti máa gbé lọ sí court. ọ̀gá. yes. ọ̀gá. I know what I'm talking about. Òwò náà dẹ̀ gbọ́ mi dáadáa. Ọ̀rọ̀ mi yí ẹ. But ara tá a máa ń sọ fún nìyẹn. Tá a bá sọ̀rọ̀ sí ẹ sọ wípé àwọn ọ̀gá yín sọ̀rọ̀ sí yín. Can you imagine? Mo sọ fún yín wípé ẹ máa make sure wípé ẹ ṣe investigation bó ṣe tọ́ àti bó ṣe yẹ lórí kéèsì ọ̀rọ̀ chief. Ẹ ò ṣe ìgbà tẹ́mi fúnra mi jáde tí mo lọ ṣe investigation ni mo discover wípé gbogbo àwọn tí wọ́n wá fẹjọ́ chief sùn bí wípé wọ́n ṣe àwọn wọ́n yànbọ sí wọn àwọn ni wọ́n ṣe chief chief kan ló ṣẹ̀ wọ́n yes. ọ̀gá. yes. tí wọ́n fi yọ ìbọn sí wọn àwọn ọ̀nàṣẹ́ wọn. oh my god uh, um, officer you have to be careful okay. I'm, I'm careful sir I'm very careful sir. ẹ má bẹ̀rù sir ẹ ṣe sùúrù ẹ máa padà sí káńtà nísìnyí wọ́n máa lọ kó gbogbo àwọn nǹkan tí wọ́n gbà lọ́wọ́ yìí wọ́n máa kó padà fún yín ṣètúgbọ́. mo dúpẹ́ lọ́wọ́ yín ọ̀kẹ́ ọlọ́pàá tírú yín bá pọ̀ nínú ọlọ́pàá iṣẹ́ ọlọ́pàá máa lọ déédéé àwọn eléyìí gan wọn ò mọṣẹ́ so rí i pé gbàtẹ́ ẹ ṣèwádìí sìn wọ́n fẹ́ fi ìyà jẹ aláìṣẹ̀ ni ṣe rí báyìí ṣé mo appreciate yín. ọ̀gá a lọ kóòtù mọ́. yes sir yes sir. gbàdúrà pé ọlọ́run ti máa ṣe èyí tó jù báyìí lọ́wọ́. àmín àmín bọ́s. má sọ fún mi kó o ti lọ. ah mo ti fẹ́ máa lọ ní ẹ̀sà ẹ̀sà. kí ló ṣẹlẹ̀ o drink ẹ ah sà mo kàn wò pé kí n kàn taste jẹ ẹ. ṣe jẹ o ṣe gan tí iná dín lágbára ah, ọlọ́run. ah mi sà ó dàbẹ̀ kóró. ọ̀rọ̀ àwọn àdàkọ líle. níbo ni. <laughs> ọ̀pẹ̀lẹ̀ ẹ̀rọ àjàre níbọ̀ mi mo ti eh, fẹ́ rí dáàdi náà lágbára ọlọ́run kan rí báyìí ò ní wọ́n ní ọ̀dẹ gbogbo wa dáàdi yín èèyàn kan yín ni ti fẹ́ rí wọn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ló ní business kan tí a fẹ́ ṣe so ní company ọ̀dọ̀ ti dáàdi yín so náà láṣẹ wò pé kàn tí ẹ bá lè bá wa ṣe sí tó ti yé yẹn sí bẹ́ẹ̀. kò sí fún mi máa jíṣẹ́ yín. a ò kì í ṣe òwò bíbá. so mo ṣe wò pé kárí ẹ lè bá wa ìyànjú ẹ̀ kò sí problem very good. Desire àsìkò ti tó tí o fẹ́ lọ jíṣẹ́ tí mo fẹ́ ràn yìí àmọ́ o tí o bá ti lọ o ò ní padà dé mọ́ o. Ó yá jẹun ni. ẹ wọn máa bá wọn gbóúnjẹ wọn wá. ó ṣe jẹ́ gbogbo wọn ni wọ́n bá wọn gbé wá. wọ́n dà fún yàtọ̀ sí nǹkan tó wà lẹ́. tiẹ̀ ipe mi ìrírí láyé mi ni ṣíbi títí ń bàbá ẹ̀ láwa tí gbogbo ń ṣàjọyọ̀ pé bàbá ẹ̀ ṣe nǹkan kan àbí báwo adẹ̀gbúwo bọ̀ gbogbo àṣẹ sáré wọn ìyá rẹ̀ báyìí tàmádé bẹ̀ ó má ti yìnbọn parẹ̀ mà ni in fact mo fẹ́ lè wọlọ̀ jìnnìjìnnì mọ́ ni fún arinṣẹ́rú kiri lẹ́yìn ó má ó jọ bí èdè o afẹ́wọ̀n ṣàánú wa o wọ ọ̀rẹ́ jọ bá mi kọ́ọ̀tù fún ìyẹn náà kọ́ọ̀kan wọlé èmi náà pẹ́ padà ó ṣe é. Mr. Bọ̀wálé ẹ kásán irọ́ ni o <laughs> kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ in fact ẹ ṣe gan mo dúpẹ́ ẹ ṣe kò sí problem mímú náà pè mí ok bye. ó jẹ́ wá rí ọ̀wọ̀n kan tó ń ṣẹlẹ̀ sí mi báyìí ó wà dídí kọ́ńpìnì mẹ́rin tó ti pè mí sìn ní pé kí wọ́n á ṣiṣẹ́ lọ́dọ̀ wọn. Mr. Bọ̀wálé ló tún pè mí sí pé kí wọ́n á ṣiṣẹ́ lọ́dọ̀ wọn torí pé ṣeré dà pé gbẹ̀jẹ̀ ń wọlé wọlé wọlé wá bá mi ni. ọ̀tọ̀ ni but àǹtí mi mò ń rò kankan. kí ni ẹ̀. ṣé ó ṣe jẹ́ pé ìgbà tí desire kú ni gbogbo nǹkan ṣe bẹ̀rẹ̀ sí í ṣí fún yín bí eléyìí iṣẹ́ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ náà ti pè é kẹ́ wá bẹ̀rẹ̀ iṣẹ́ àbí ẹ̀rọ nǹkan tí mò ń rò ṣá. bókè irú ọ̀rọ̀ wo ló tún sọ jáde. ṣé kí n ṣe kíní ọjọ́ sí yẹn ni gbogbo nǹkan ṣe bẹ̀rẹ̀ sí í lọ. gbẹ̀nù sọ bókè kúrò katakata wọn mò ń sọ ṣé àwọn èèyàn gbọ́dọ̀ bá mi gbọ́ nǹkan tí àbúrò mi sọ lẹ́nu màgbà mi kẹ̀ kí ló fi jọra wọn. kí ló sọ pẹ̀lú sọ̀hún kí ló sọ mo mo mo wá zù láti jọ ọlọ́wọ́ ń ṣàṣà ṣe fún mi mo ríṣẹ́ o tó wá fẹ́ máa mú àtàmà àtàmà mọ́. ẹ wo inú mi dùn sí iṣẹ́ tẹ ẹ olúwa ṣe ọ̀tá kúkú ń fẹ́ látọjọ́ iná ni olúwa ṣe but mi kò anyway ẹ ṣe ni wàá wẹ ẹ ṣàwáwẹ fún mi iṣẹ́ máa wẹ fún ẹ máa wẹ fún ẹ máa ọdún dodo báyìí gbogbo ju àkàrò wọn ti bá ń bẹ lára ẹ kọ́ wá bí gbà ọ̀kankan ọ̀nà báyìí lálágé sọ alúgbọ́nrán ń tọ̀nà alúgbọ́nrán ń tọ̀nà. omi abẹ́gbó ní fojú jarú omi ọ̀gbùngbùn ní fojú jù rẹ̀ àdì bó ti wà lọ́rẹ̀ẹ́ kì í ṣomi lásán hmm. yóò jẹ́ fún ọ náà ohun tó ṣe báyìí ọ lọ síbi tí ẹsẹ̀ ń tọ̀ ojú ọ̀nà tẹ́sẹ̀ ń tọ̀ kọ́ lọ dà sílẹ̀ yàrá yìí ó hmm. wá rọra farapamọ́ síbì kan kó rí pé bí ẹsẹ̀ márùn bí èèyàn márùn ó gorí rẹ̀ kọjá láwọn èèyàn tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ bí wọ́n bá ti kọjá báwọn tó ọ̀pọ̀ òun bẹ̀ kọ́ mọ́ ọ lọ hmm. gbogbo òde ara rẹ yóò já ọ̀rẹ́ bá ti ṣe ọ̀rọ̀ náà gbà ọ̀rọ̀ ajé jẹun hmm, bó ti jẹ́ fáwọn ará ìṣáájú yóò jẹ́ fún ọ náà mọ́ lọ. ẹ ṣé bàbá ẹ ṣé o. alùgbọ́n ń tẹ̀lọ́ ọ̀nà ń ta lùgbọ́nràn yóò jẹ́ fún ọ hmm. Hmm. yóò ṣe é ṣe fún ọ ọ̀rọ̀ àjẹjẹun ọ̀rọ̀ ìbá ti ṣe ọ̀rọ̀ ọ̀nà gbígbà ẹ̀ ọ̀ àwọn bàbá mi ò ṣe é tì rí èmi ogun kà n ò bá rú rẹ̀ lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ abiyamọ gidi lèmi èmi máa ń gbà èèyàn là ni omi kí gbogbo ìdè tí ń bẹ lára rẹ kó tú gbogbo àbìlù tí ń bẹ lára rẹ kó wá bí gbà ẹ nǹkan ṣe fún ọnu kọ́nà rẹ ó là ohun tí mo ṣe fún ọnu káṣíírí gbogbo ẹni tó sì fi ọ sínú ìgbèkùn káṣíírí wọn ó tú ohun tí mo ṣe fún ọnu. ẹ bàbá ó ṣe wá jẹ́ time tẹ́ ṣiṣẹ́ ẹ̀ fún mi ni désìrè ọmọ níbọ̀ mi kú sí. eyín lèmi ọmọ wọn ò mẹyìn. Ah, ẹ jọ sá. hello. báwo ni ah, ah, kí ló ṣe yẹn lóbì mo ń bọ̀ ń bẹ̀ ń sìn a ní èmi fún mi tí ń bọ̀ ń bẹ̀ ń sìn má jọ ẹ̀yìn okay ẹ wo bàbá ẹ jẹ́ kí n máa lọ wọ́n ń pè mí pé nǹkan kan ń ṣe ìyàwó lóbì màá tún padà wá rí yín ṣe ti gbọ́ ẹ ṣe gan sà. wọn ò ṣe kàlẹ́ bàbá tó bí mi ò fi lé ná nígbà tí mo bímọ tèmi wọn ti wá ń jẹye ọ̀jálé onílé fímọ fímọ bó tiẹ̀ èyí èyí ṣe mi èyí ṣe mi. sani máa ń ní mi báyìí. Ah! ẹ látàárọ̀ tá a ti náà mi ò dé tí ò dé ara ni mí. Ah, ah, ah, tó ti dé ní bó wà. màmá ẹ wò wọ́n ń bọ̀ àti pé àtúntò tẹ́ ẹ fẹ́ rí wọn fún ẹ rí mi kí n lọ jíṣẹ́ fún wọn náà. dákun bára rẹ tó ń wò jẹrẹ yẹ wọn dé nìkẹ́ ni dé nìkẹ́ káàbọ̀ ọmọ aláàdé dé nìkẹ́ mo ti ń retí kó dé látàárọ̀ ń sọ. ìwì. kí ló dé màmá kí ló ah, ṣẹlẹ̀. níní kí o ti dojú báyìí ń sọ ọmọkú tó pa bàbá rẹ̀ o fẹ́ mọ̀ èmi ni. Ah, bàbá Adéníkẹ́ ah, ojú mi ò ń tàn mí jẹ bí iṣẹ́ ń bọ̀ ni mò ń wo ọkọ̀ bọ̀gìnì ọkọ̀ tí ń wò yìí o ó ẹni mímọ́ káàbọ̀. ṣé dáadáa ló gbogbo lè ń kọ́ dénìkẹ́mi ń ojú òtún máa túnra rí o. mo lọ ṣe gánì. ẹ lọ ṣe gá ṣé kìí ṣe orí àkìtàn yẹn náà lẹ́tún ti lọ ṣe gá. nbo ni à ń ni ń mo ti sọ fún yín olùbí mo ti sọ fún yín pé kẹ́yìn lọ sórí àkìtàn yẹn lọ ṣe gá mọ́ ẹ mọ̀ pé àkékè tàbí ejò ó lè ṣeéṣe kí wọ́n yan kán yan yín bí n bá lórí àkìtàn lọ ṣe ga níbo ni ṣébi tí ń dùn sí ni ti ṣe ga fi káre bẹ̀. ẹ má wọrí mo mọ̀ èmi náà mọ̀ pé ó máa ṣòro fún yín àádẹ́ nọ̀sẹ̀ láti lọ sílé àbúrò mi ní ìsàlẹ̀ lọ́hùn láti máa lọ ṣe ga ẹ wò láìpẹ́ láì jìnnà wọ́n máa wó ibì kan níbí wọ́n máa fi ṣe tọ́lẹ̀tì fún yín ẹ nílé máa lọ sákìtì fún ọsẹ. ọlọ́run ó sì fún ọ ṣe ẹ̀mí rẹ̀ ṣe báyìí ìwọ tí mo rí lẹ́yìn náà nítorí lọ́ṣẹ́ ọ̀gá rẹ̀ ọmọ ọlá rẹ̀ kí n bá yín wá àwọn ọ̀rẹ́ bíi ẹ má bínú. ìbínú kẹ ọgá rẹ láì ẹ nǹkan ńlá ah, ah, ah. ó ṣe o jàgínní jàgínní àbájì lọ́lọ́ ọmọ ológun ọmọ elépe ṣẹ́gbẹ́tẹ̀ wéré èjì wọ́n sí bí mo wọ́n sí lẹ́nu ọmọ ọ̀kan nìyàn ó ṣe o ó dáhùn láyọ̀ kórè fún o rẹ ni ó ṣe é. Ọbaṣọlé Dàtàn. Hmm. ìyá olóbì ìyá olóbì. bó ṣe ń pè mí mò ń jẹ́. ṣé ẹ mọ̀ wípé tí wọ́n bá fi lè ṣe ilé ìgbọ̀nsẹ̀ síbẹ̀ yẹn ẹ mà ní lè ráyè máa wá sí orí àkìtàn bíbá ìwà ṣèpàdé mọ́. ọ̀rọ̀ ọ̀hún mà sú mi o mo rèrèrèrèrèrèrè ń rí bí fi kọ́ sí. Hmm. ẹ wò gbogbo ọ̀nà tí wọn ò fi ní lè ṣe ilé ìgbọ̀nsẹ̀ yẹn pátápátá òun la máa wá o àbá tèmi rèé ẹ wò bí igbá bá dojú dé ká ṣí o bí igbá bá sì lóhùn ò ṣeé ṣí lólóbi ká ṣe fọ́ apọ̀ dànù ni. lórí pátápátá báyìí láàfọ̀dún kúmọ́kúmọ́ la ṣì jẹ́ tẹ̀ ní bójú àfọ̀fọ̀ tó mọ́. ìjà ló ń dálẹ̀. tó bàbá adẹ́nìkẹ́ àṣepọ àti tẹrígbàṣọ rẹ tó kó báńkì àwọn ọ̀ràn dìran rẹ kó sì báńkì bàbá ńlá bàbá mi tó ti ṣáájú rẹ lórí bá kéré ju ọba kọlẹ̀ pẹ́ńrọ̀rọ̀ alákejì mi. Ah! ajá nìyá ìṣá. ìyá olóbi ìyá olóbi ẹ̀yin lọ pa bàbá mi. iṣẹ́ èṣù ni. aṣáájú ni ìyá olóbi ṣá. Ah! délé kẹ́ àmọ́ òun mọ̀ bí orin dé ọwọ́ kan wọ ara ń ta mí eh, eh. àfi bí a dá ah. àmọ́ mo ti rò pé bí wọn náà bá ní lọ síwájú òun bàbá rẹ ò lè ṣe tí mi gbẹ̀mí lára rẹ̀ ó ṣe torí rẹ̀ ń ṣe jẹ́ òní lọ síwájú dé. Ah. Ah. ìyá olóbì ẹ̀yin lè ṣe léètọ́ ẹ̀yin lè pa bàbá tó bí mi lọ́mọ ẹ fi wọ́n máa yẹ tèmi náà ẹ ṣe bó ṣe wù yín ẹ ṣe rádaràdà wá ń tì mí ríbọríbọ káàkiri ẹ jẹ́ kí n máa rìnrìn oṣù kiri ọlọ́run á sọ yín lẹ́sàn-án ẹ̀sán tó tó ọlọ́run bá mi sọ yín ọlọ́run bá mi sọ yín o. ẹwù àti ẹ má sọ kọkọ mọ ẹwù ẹ má sọ kọkọ mọ ara a má sọ kọkọ ayá yìí nìyà olórí kúkú nìyà yìí ṣá. Ah, ọlọ́run ti sọ wọn lẹ́sàn-án ah, ṣèbáwọn rèé kò ní tásọ̀ kò pa wọn mọ́ ìdájọ́ náà ti dé lórí wọn náà ọlọ́run ti bá mi sọ wọ́n lẹ́sọ̀ ẹ̀sọ́ tó tó tó dá ọlọ́run ti bá mi sọ wọ́n ọlọ́run ti bá mi sọ ẹ wo ẹ wo èmi á pariwo yín fáyé ah. má pariwo láti ibà lọ Àbújá ah. gbogbo àdúgbò. ẹ jẹ́ ṣe lókun òru ọ̀ èṣù ni ọlọ́wà dájọ́ fún yín èṣù ni ìka ìka ìka nílé ìka ọ̀rọ̀ ọlọ́yẹ mi ọlọ́yẹ wa ti yí pani a ti yí pani o. ọ̀rọ̀ ọlọ́yẹ mi. Ah. ṣẹlẹ̀ sọ. yọjú sí mi lẹ́yìn ìgbà náà mi ṣàlàyé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ah. wà ní kó ní ká yọjú sí mi. bẹ́ẹ̀ ni sà eh, bí wọ́n ṣe dọ́dọ̀ mi tó ń ṣàlàyé náà ni mo ní kí n sáré múra kí n máa bọ̀ ọ́n sà ẹnu pé ní tí nǹkan bá ṣe òun ló mọ bó ṣe ń ṣòro ẹkọ ń wò mí báyìí ni o aṣọ tí mo dàbúra gbogbo eléyìí ló ń jó mi lábẹ́ aṣọ sà. níwájú mo wá ní ìdílé wọn lọ́wọ́ baálé yín kọ́. ẹ má jà sọ̀rọ̀ lọ bí ní baálé dèsà nítorí kò tiẹ̀ gbọ́dọ̀ mọ̀ kí mo tẹ́rí wọ bí. ẹ wo máa kẹ́rù mi lé mi lórí ó máa ní máa lọ kò gbọ́dọ̀ mọ̀ pé mo wá bí rárá torí ẹ̀ ni mo ṣe ní pé kémi kan wá kí wá lọ jù sí. ẹ wò ó gbọ́dọ̀ mọ̀ pé ẹ tẹ́rí wọ rú kò gbọ́dọ̀ mọ̀ tí ó yàtọ̀ sílé mi. ó yẹ kó yé yín sá. ẹ ẹ ṣé ẹ fẹ́ gbọ́. <coughs> bàrìbà kú sì wà lẹ́yìn bàrìbà hmm? bẹ́ẹ̀ ni kékeré lẹ sì rí ah, nǹkan yọ kàn gidi àbí kọ́ yọjú síbí tòró nǹkan náà lọ lọ́rọ̀ ntí ń bẹ lẹ́yìn ọ̀fà jòjé lọ. pé ìkọ́ sì máa ṣe mí. bẹ́ẹ̀ ni. pé màrìwò ni mo rí ọbẹ̀ egungun ṣì ń bọ̀. bẹ́ẹ̀ni. Ah! nǹkan ti ṣe mí nǹkan ti ṣe mí sà. ẹ wò mí ọ̀rọ̀ tá a ní kí bàbá ọmọ gbọ́ bàbá náà ni ó ṣe parí òun gan lọ́lọ́rọ̀. Ah! àtúntò débi. ẹ mo jẹ́ kí bàbá parí ẹ tó bá mọ̀ pé mo wá bí ṣe ló máa dẹ́rù mi lé mi lórí ló máa ní kẹ́rù kí máa lọ. Ah, ẹ wo ẹ má jẹ́ kí bàbá parẹ́ ìbò ṣe sọ ẹ jẹ́ ká mú bá ṣe máa sáré yanjú gbogbo nǹkan tó wà ń lé ẹjọ́. ọ̀hún lọ́lọ́rọ̀. ibo mo fẹ́ gbé gbà. ọ̀dà ẹ ó kọkọ náà ti jẹ́. ee akínwálé ló jẹ́ sá akínwálé di akínwálé ni sá. ẹ ǹlẹ́ o. Ah. bàbá àti mo wá bí níjọ́sí. ẹ̀yin pé kí n mú ọkọ mi wá. bẹ́ẹ̀ ni. ọkọ mi rè sá. ẹ ǹlẹ́ èmi mo ní kí inú ilé náà làwa náà ń gbé hmm, hmm. èmi mo ní kí wọ́n ní kẹ́ ẹ yọjú sí mi lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe gbogbo àlàyé ohun tí ń ṣẹlẹ̀ àmọ́ mo ní béèrè tí wọ́n bí ǹjẹ́ ẹ mọ̀ wípé. gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ẹ̀yin ẹ̀yin fúnra yín náà lẹ́fà. ẹ mi ò understand the context ẹ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yin lè fà ẹ̀dẹ̀ ń náwó sí mi gangan ẹ̀yin ẹ̀yin ní pé èèyàn méjì mẹ́ta ẹ wá náwó sí mi. ẹ torí pé ẹ̀yin náà ló lórí ilé hmm. ìwọ gan fúnra rẹ ló fà á òbí kí n là báwọn. èmi ni mo fà bẹ́ẹ̀ ni ẹ jọ mi ò mọ bí mi ò ń wá síbi bí wàhálà ló dé ló ń gbé mi kiri ìyàwó mi ló mú mi So ti yẹ yín ara nǹkan tí mo ṣe ń bìlífì yín ni. kí nǹkan lè dá náà ni. kí nǹkan lè dá lẹ́ sọ wípé mi ni mo fa problem tó wà nínú ilé wa ṣe fẹ́ da arúgbó àti agbóhùn mi abẹ́ ìmọ̀ kọ́tà sọ lọ́mọ méjì ti kú. Akínwálé àṣẹwọ ni àṣẹwọ ni mo dé wí tó bàbá torí ilẹ̀ ìwọ ló tó tán ìwọ ló lè jà tó dẹ̀ lówó tó lè fi ra ìlòpọ̀ mẹ́wàá ẹ̀ nítorí ẹ̀pọ̀ ọmọ méjì ọmọ odidi méjì irú àtẹ̀gbọ́n ẹ̀ ń jà sílẹ̀ ó jẹ́ kọ́ ọmọ méjì kú mọ́ mi lọ́wọ́. a ah, bàbá ṣe ráyè mi lóde báyìí. sọ̀rọ̀ ní farabalẹ̀. a ah, bàbá ilẹ̀ ni. wòmí arábìnrin ọ̀rọ̀ ilẹ̀ ti jẹ́ mú èyí tí à ń sè. ó tọ́ kí ló tàn rẹ lẹ̀. ó tọ́ àmọ́ lèyìn kò mọ́ra ẹran. ó jẹ́ kó sọ̀rọ̀ à ń bẹ́. ilẹ̀ kọ́ sà. <laughs> Hmm. ó dà. Ah, ẹ ẹ arákùnrin. Hmm? yẹ kó yé wọ náà torí ìwọ fúnra rẹ ó ti máa rí àwọn àpẹẹrẹ lóríṣiríṣi àwọn ti fara hàn ọ́ wọ́n ti fi nǹkan hàn ọ́ ẹrù ẹlẹ́rù tí ń bẹ lọ́rẹ̀. ẹrù ẹlẹ́rù àpẹẹrẹ àpẹẹrẹ. lọ́dọ̀ máa dùkẹ́ kí ló dé tó ń sá káàkiri. kò yé mi náà mi mọ tí mò ń sá lọ kò yé mi. ṣé wo mọ̀ pé kò síbi tó fẹ́ sá lọ fún òdì ẹni. <laughs> ṣé o mọ̀ pé o lè ní ẹ́. kí ṣé o mọ ohun tó gbé ni ẹrù ẹlẹ́rù tó gbé. gbélé. ṣàánú mi kí ló ṣẹlẹ̀ mi ò understand lórí ọ̀rọ̀ aláì lọ́ngbà tí mo láláì tán náà mo sọ fóònù náà kò yé mi ẹrù ẹlẹ́rù wo ló wà lọ́wọ́ mi ọlá ẹrù wo ọlá <laughs> ọ̀dà àrídájú rẹ̀ yóò wá yé yín báyìí ẹ rí kedere torí pé kùrùkùrù báyìí ní sójú ọjọ́ bẹ̀rù bẹ̀rù torí pé bí ojúmọ́ bá mọ́ báyìí ṣe lọ̀yẹ́ là ọ̀yẹ́ ń là fẹ́yìn méjèèjì kọ́yẹ̀ ń là fún yín kẹ́ ẹ mọ́ rí ohun tí ń ṣẹlẹ̀ báyìí. ọ̀yá ẹ mọ̀ wò. bàbá mi ò rí nǹkan kan. ọ̀ọ́rì ọ̀ọ́rì ọ̀yẹ́ ń là. ẹ̀gbọ́n inú lé inú lé pàdé hospital lọ hospital má wọlé má wọlé jáde jáde lọ hospital ẹ ẹ kí ló sì ní inú lé inú lé báwo ẹ ẹ inú wọdọ ẹ máa pa ẹ ẹ nínú kú bẹ nínú bolúwa nínú bolúwa nínú wọdọ. ẹni tó ní oògùn tó ní ẹrù ìwọ ọmọ wípé oògùn owó ló ṣe ṣé oró oògùn tí wọ́n sọnù ó ní àkókò tí wọ́n ń béèrè ẹ̀jẹ̀ ah. hmm, àkókò yẹn òun ni wọ́n ń béèrè ẹ̀jẹ̀ tí wọ́n fẹ́ gbẹ̀jẹ̀. ẹ ẹ bàbá ẹ ẹ ṣé pé wọ́n mọ bí tún máa kú. ohun tí a ṣe ni pé oògùn ń lẹ́ lọ́mú wá ah. bí oògùn bá ti débí èmi ó ṣe gbogbo ẹ̀ tù bàbá alátọ̀dún wo nìyẹn ìyẹn ti pẹ́ ẹjọ́ torí ọlọ́run kílẹ̀ lè ṣe fún wa báyìí mi ò lè rí mọ́ mi ò lè rí mọ́ owó yẹn ló ranjú mọ́ mi mi ò lè rí mọ́ ẹjọ́ torí ọlọ́run. ẹjọ́ ẹ wa. kò sóhun tèmi fẹ́ ṣe tá a bá ti róògùn. Ah. Ah, ìgbà tí èjì mi mo pilẹ̀ nǹkan àmọ́ bẹ́ẹ̀ mi bá róògùn àwọn ọmọ bí wọ́n ti tù ó rọra ah. bàbá ẹjọ́ torí Ọlọ́run we can still do something. ìbá sọyìnbó máa kí wọn lè bá sọyìnbó ọ̀rọ̀ yóò lọ yìnbó. ṣéwà ṣéwà calm down àbí ṣéwà farabalẹ̀ àbí. ẹ̀yin méjèèjì ti fẹ́ sọ mí di nǹkan mi. ẹ̀yin ìràn wa lọ́wọ́ là ń sọ ẹ̀ràn wa lọ́wọ́ ẹjọ́ torí Ọlọ́run. àní kò sóhun tèmi fẹ́ ṣe bí n ò rógùn ah. Ah, ṣé èmi mo pilẹ̀ owó oògùn owó ni ah, bí wọn ò bá ti rí kò síhun tá a lè ṣe. bàbá yìí jẹ́ kò sí wàhálà ẹ jẹ́ kémi máa gbé bí tèmi wọn mọ̀ bí ó tún gbọ́dọ̀ kú mọ́ o ẹ̀gì mi ò gbọ́dọ̀ kú mọ́ o. Ah. Eh, wò mí ohun tí wọ́n ń pè ní ìfà ìfà tí máa ń fani lápò ya òun nu ah, ah, bí nǹkan ní nǹkan bábá ti lè ranjú mọ́ èèyàn téèyàn ti ranjú mọ́ báyìí tó rò pé òun rí fà yìí máa ń lẹ́yìn ẹ̀yìn tí wọ́n máa ń sọ pé yìí máa ń ní òun rèé bó o bá jìyà rẹ̀ láyé báyìí èèyàn ò jẹ́ lọ́run ti kú àwọn ọmọ ohun tó bá jẹ́ tẹni ẹlẹ́ni báyìí èèyàn ranjú mọ́ ẹ̀yìn ló ti ní yìí. kí wọ́n lè. Oyèdélé. sá. sójà wèrè ni fámìlì yìí wọn ló gbé sára mọ́tò mi. mo ti gbàgbé sùn mo ti fàtí sẹ́yìn mi ò ti rí wọn ẹ má bínú sá. mo rò kórìí yín ti jọ dàrú tẹ bá ti jọ fojú àárọ̀ yín tẹ ẹ ti fi ṣèṣekúṣe ẹ máa máa wá bí tẹ máa máa ṣubú olóṣì káàkiri. ẹ wẹ wẹ fún mi.

pé bí ọ̀rọ̀ bàbá olówó tó pa ìyá àgbà mi òun ni mo rò ó lórí pé mo ti gbé yẹ̀ wò mo ti rí wípé alágbára ni kò ṣeé mú. kò sí alágbára tó wà lábẹ́ ọ̀run tí kò ṣeé mú ikú arákùnrin yẹn ọwọ́ mi ló wà. ó gbọ́ ohun tó wí ó lóun ti gbé yẹ̀ wò kò ṣeé mú. ẹ̀yin ẹlẹgbẹ́ 没过。 ọkùnrin yẹn ló wà nù wàá wá epo ọ̀bọ̀ wàá pò mọ́ tó bá ti kàn án lẹ́nu gbogbo agbára ẹ̀ ó ti bàjẹ́. ṣó sì jẹ́ ológun jọ́ òwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. tèmi bá ń kọ́lé. ìwọ ń bi mí pé ta ni mí o fẹ́ mọ̀ mí èmi rèé o. báwo ló ṣe wọ́n lé máa pẹ́ máa fẹ́ ju oògùn àfi tí èèbá ṣe mi bá ń kọ́lé ọkùnrin ọkùnrin. dákẹ́ ni ẹ ìwọ ṣé torí pé o lágbára o wá fi agbára ẹ ṣe ìkà gbogbo ìlú o ti gbàgbé pé kò sí ẹni tí ọlọ́wọ́ bọ̀ ò lè mú wá gbọ́ ìdájọ́ náà ti dé bá ilé ni wo igbá ọwọ́ mi yìí ìtàn ara ẹ àti èpo ọ̀bọ̀ owó ni mo bẹ́ẹ̀ lọ́pọ̀ tí mo dẹ̀ tọ́ sí ẹ lẹ́nu kí o dẹ̀ mọ̀ pé èèwọ̀ ẹni. ẹ ìwọ fún tó dánwò yẹn máa pẹ́ láyé máa pẹ́ lọ́wọ́ àwọn ènìyàn ẹgbẹ́ wọn á dá pàṣẹ jọ wọn á nú ẹbí ẹni tó máa kó nu ẹgbẹ́ wọn àbí wọ ìkọ́. bàbá mi ṣe fẹ́ gbọ́ ẹ̀rọ mú olóyè bá ń kọ́lé lójú dáadáa kọ́ lọ bẹ gbogbo àwọn tó ń ti ṣe àìdáṣe pátápátá kán ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún wọn kò dájú pé wọ́n lè bọ́ nù ìṣòro tó wà yìí. tọ́másá ti tọrọ àforíjì lọ́wọ́ gbọ́n tó bá ti ṣe ara wọn máa yá pátápátá ìyẹn kí ọ̀gá mi ẹ wò mo gba àfa ìgbọ́ dáadáa gbogbo ẹni tẹ́ bá ti ṣe tá a lè lọ tọrọ àforíjì lọ́wọ́ èmi màá tẹ̀lé yín débẹ̀ kọ́ foríjì nǹkan ayé bẹ́ẹ̀ yà Ah, èèyàn mélòó mo fẹ́ rántí sáwọn tó ti kú ni àbí àwọn tó wà láyé bí aláìsàn àbáwọn tí mi ò mọ èèyàn wọn rárá ah, ẹnìkan ṣo tí mo lè rántí tó súnmọ́ mi díẹ̀ ìwọ náà ni. Ah, ọ̀gá mi ẹ̀ lè ṣe mi láéláé báwo lè máa ṣe mi ẹ̀jọ̀ ẹ rántí àwọn tẹ́ bá rò pẹ́ ṣe ẹ̀jọ̀ ẹ̀ lè ṣe mi. ìwọ ni fi rántí àbúrò ẹ̀ táwọn wá ń gbà kan àti gbogbo ẹbí ẹ̀. ẹ bẹ́ẹ̀ ni mo rántí. èmi náà bá yín dààmú tá a láwọn wá wọn káàkiri èmi ni mo kidnap ẹ ni mo fi tẹ́lẹ̀ àṣírí ọ̀rọ̀ ayé. ọ̀kẹ́kẹ̀kẹ́ ní ìyẹn ní gbé ẹgbẹ́ ẹ̀yẹ nígbà tí pàṣẹ ẹ̀yìn apanilọ́ yọ̀dà torí jápá àtẹ̀tùtù wọn ti mú òun ló jẹ̀ fún òdodo tàdà tàdà tó lówó ẹ̀yìn omi sáló sáló ògiri mọ́ ń jẹun I'm o lè sọ gbogbo o lè sọ gbogbo o lè sọ gbogbo. ojú à o lè sọ gbogbo. ojú burú ó ti pọ̀ kọjá kí n má lè ṣògùn owó lọ́dọ̀ à nítòjú mi ti rí ti pọ̀ jù ṣé tí n tí àbúrò mi ló fojú mi rí ni àbí àrà táwọn ọmọ ẹ̀ tí wọ́n fi mí dá lọ́tọ̀ wo n tó bá gbà lá máa owó. ọ̀dà ọ̀rọ̀ ìrà àbàtà là á fi lọ ẹlẹ́dẹ̀ ọ̀rọ̀ fínnífínní là á fi lọ ìgbín ó ti yọ tó o bá fẹ́ ṣe ó ṣe yìí odindi ìdílé kan ló lò ó lò bàbá ìyá àtọmọ. màá ṣe. Hm? oòdùà. Hmm? gbogbo ohun tó bá gbà kódà tó bá tún jù bẹ́ẹ̀ lọ mo ṣetán láti ṣe. dájúdájú akíkanjú ọkùnrin ni ọ tó o bá sì ti ṣetán láti ṣe èyí èmi náà ṣetán láti ṣe èyí fún ọ. màá ṣe. ìwé ṣubú ìwé dìde ọ̀yà kata àwọn olè labalábá tó bá fọ náà aṣọ rẹ̀ ó gbiná ilẹ̀. ìwé ṣubú ìwé dìde ọ̀yà kata àwọn olè labalábá fọ náà aṣọ rẹ̀ gbiná ilẹ̀. ìwé ṣubú ìwé dìde ọ̀yá gata wọlé labalábá fonada aṣọ rẹ̀ gbiná ilẹ̀ ilẹ̀. bàbá bàbá kí ló ṣẹlẹ̀ kí ló ewo tún lélẹ̀ kí ló ṣẹlẹ̀ bàbá eh? bàbá kí ló ṣẹlẹ̀ ebi olúwo lè rí. ṣé ẹ mọ̀ pé àṣà ọ̀gbọ́dọ̀ gbọ́mọ ẹyẹlé ni. àwòdì ọ̀gbọ́dọ̀ gbọ́mọ àparò ọmọ ayé lélẹ́yìí bàbá ayé lọ wá bà. labalábá tó bá fọná dá aṣọ rẹ̀ ó gbiná. ilẹ̀ ilẹ̀. bàbá bàbá o ọmọ ayé bo ọmọ ayé ra ayé là wa ah. òun ọmọ ayé ẹ palẹ̀ mọ́ òkú wọn bá mi lé. mo ti fọ́ ẹ palẹ̀ mọ́ òkú wọn bá mi lé. Ah! la ilaha illallah ṣé bí ẹ̀yin lẹ lo àbúrò mi àtàwọn ẹbí ẹ̀ táwọn ọmọ tẹ́yìn kan ṣe wàhálà tẹ́yìn bá ń tẹ̀gbẹ́ lẹ́gbẹ́ dògbò abájọ mò ń wo náà jẹ́ sí mò ń wà látọ̀gbẹ́ yìí ẹ wo bí ibi tẹ́ máa kú sílẹ̀ wáyé ah, ah, ah. ọlọ́wọ́ ọba ò ní fún ilé àlàáfíà kankan. àbí kò ṣàforíjì ní bàbá yìí. àforíjì wọn ò lè wá foríjì kankan ẹ wo bí ẹlẹ́ṣẹ̀ ní mi tẹ́lẹ̀ ẹ jẹ́ ń dẹ́ṣẹ̀ tán pátápátá ibi tẹ́ máa kú sílẹ̀ wáyé ẹ wo bí mi ò gbọ́dọ̀ dún máa ọ̀gá yìí. ẹ wo èèyàn mi ẹ ẹ kọ mi mọ ẹ jẹ àti bẹ́ẹ̀. èèyàn mi kọ́lé ìjà mi wá. délé ni. oyè délé máa lọ. olóyè Bankole oyè délé ti lọ ṣé ẹni tó ń ṣẹlẹ̀ báyìí ìdájọ́ ọlọ́run ló dé yìí àádà àádà mo fẹ́ dogun mo fẹ́ dagbọ̀n bàbá ìdájọ́ ọlọ́run ti dé gbogbo sólẹ̀ àfọmọṣẹ́ṣó alùjìbìtì gbogbo àìdá ayé pátápátá tẹ́ ẹ ti ṣe Báńkọ́lé ìdájọ́ ọlọ́run ti dé báyìí ẹ̀ gbogbo agbára tẹ́ ń wá ẹ̀ òbí sábẹ̀ ọ̀dà tó báyìí <laughs> ẹ mọ nǹkan ọ̀nà àbáyọ kan tó rè bóyá tẹ́ ẹ bá tún lè ronú àwọn tẹ́ ẹ tún ti ṣàìdásí tá a máa ránṣẹ́ sọ́dọ̀ àwọn ẹbí yín kan tún lọ bẹ̀ wọ́n kémi náà tún lọ bá wọn bẹ̀ wọ́n bóyá kán má ṣàforíjì fún bóyá ara yín á yá láì jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n ránṣẹ́ sọ̀rọ̀ ibi yìí kan á gbé yín ní ìmọ̀ ìfẹ́ kẹ́ ẹ kú sínú ilé tẹ̀mí o ẹ bá nǹkan jẹ́ gangan ní iṣẹ́ ìṣúni èṣù náà la máa parọ́ mọ́ ẹ ń bolẹ̀ tí lóṣù tóbi wọn yín iṣẹ́ bẹ́ẹ̀ bí wọn yín iṣẹ́ báyìí ṣe dé nìyẹn o wọlé ọba ọ̀gá ọba onídàájọ́ kan ṣoṣo ìdájọ́ ẹ dépò. àfa ẹ sàárè inú mi ń gbóná ẹ bá mi dúdú inú mi ń gbóná.